ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí o ń ṣe mí túnrẹ̀túnrẹ̀ o ń ṣe mí kúlùwẹ̀kúlùwẹ̀ ìfẹ́ ọkàn mi o ìfẹ́ rẹ̀ ṣe mí túnrẹ̀túnrẹ̀ ìwọ láyọ̀ mọ́ mi látọ̀run wá ìwọ màlẹ́ni bí ọkàn mi. Yeah. olómijọ já sọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ ń dà mí lórí irú ìwọ la yan mọ́ mi látọ̀run wá ìwọ máa You fọ́lọ́kọ̀ mu follow ní fọ́lọ́kọ̀ mu olómijọ já sọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ yìí me, mí lórí irú bí mi ò rí ọ mi ò lè sùn ọ bí mi ò rí ọ mi ò lè jẹun àmì bí mi ò rí ọ mi ò le ọmọ mi ìfẹ́ rẹ̀ yìí dà mí lórí o. ìwọ láyọ̀ mọ́ mi látọ̀rọ̀ ìwọ máa láyọ̀ fẹ́ ọkọ hmm. mi ìwọ ìfẹ́ ọjà sọ̀rọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni kó tí mo lè ṣe tó fi dájú torí kó máa dùn ẹ́ torí kó wà ní à ah, láíláí ò ní dáríjì kí ni kọ́ ni ìbéèrè ńlá lẹ́bèrè yìí o àmọ́ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ asáré délé agodo. agodo wọlé <laughs> you're no serious. that's just a joke but then what can you do kí ló lè ṣe tí mi ò fi ní dáríjẹ tí mo máa fárígá ah babes nothing. Ah. yeah, I mean, Mi ò tíì mọ nǹkan náà ṣá o tó fẹ́ ṣe fún èmi Lawrence o, tí mo fi máa ń bínú dé pé màá sọ pé inú ń bí mi sí mi ò ṣe mọ̀. Kò sí. Ah. ìdí tí o ṣe ń bèèrè ìbéèrè yìí ni pé o mọ ìyá rẹ. Yeah, Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó mọ ìyá rẹ. O mọ bó ṣe tóbi tó lọ́wọ́ mi. You have a special place in my heart and that's for real. Kò dẹ̀ sí anything mi ò tí mi ò ìyá mi gan ò lè gba space yẹn ìyá mi ah. láyè tiẹ̀ bọ̀ ayé tiẹ̀ àná rapata rapata fẹfẹfẹ kẹmbẹ kẹmbẹ rabiti rabiti jọ̀njọ̀n. ìdíkè ọkàn jẹ pé. ọkàn jẹ pé kìnìún. ẹ̀yin ọkùnrin àti jẹlẹ́dẹ̀ yín báyìí mọ̀rin mọ̀rin ni ọ̀tọ̀ bá wá tó táìmù àti sanwó ẹ̀. kó please bother, bọ́lá ẹ̀ bọ́lá ẹ̀ bọ́lá ẹ̀ bẹ́ẹ̀ náà orú tèmi no root me call. kọ́ i'm telling you this like for free hmm. for free Root me call. look let me tell you something. bó ṣe wà if you ask me bó ṣe wù mí gangan ni pé. I just wish you get pregnant for me. Like, kò lóyún fún mi like immediately long dead for fún wa ní lubarika. Ah. I really can't <laughs> wait to put the ring in your finger. I really can't wait for you to say yes, I do. I <laughs> really can't wait for us to live as one family happily forever. Ah. Honestly. you won't know, ṣe wù will know because ká ṣe be mẹ́rin papọ̀ let náà Daddy, why you staring at me? Let them go by. Oh, ah. honestly. Oh. You're created on a special day. <laughs> I'm telling you. Or just let it alone die because everything around you is beautiful. Everything oh. around you and about you is perfect. I mean, look at your face. Ah, oh my God, we're going to die, Laura, lay by down. Look at your smile. <laughs> Sherry, one thing I know for sure is any tí ó kọlà ọjọ́ tábà máa Dada, dáadáa mm. ó find out. Really? Yeah, because you see a proper place. They get the proper way. So everyone should smile. Eh? And you smile for me again. Damn, You can give yourself tears. See your eyeball. Come on, where did you go? <laughs> Hmm? Ah, show my young lady. Oh, thank you. mo rò pé ìlà tó fi tó fi ń pọ̀ mí lé òní fi gún mi létà tí ò ní gún mi létà. èmi Lawrence hmm. a fi bú ẹ létà hmm. tí bá fi bú ẹ létà mo hmm. fẹ́ fi blackmail ẹ sọ́dọ̀ tèmi ẹlẹ́yìn tí ẹ jẹ́ owó yàrá ẹ ọmọ pé tí bá ti fi bú ẹ a fẹ́ máa dùn ẹ màá fẹ́ máa bẹ̀ tí bá dẹ̀ ti ń bẹ̀ yẹn màá fẹ́ máa ti kó lẹ́yìn process Baby, let's reason together. Listen to me love you deeply from my heart, Lord. Let your reason together. Nígbà máa ń mú mi dùn, máa ń kí àpò mi máa happy all the time. Kí ti yẹ kó tó fà níbẹ̀ sọ̀rọ̀ ìjáde mi. Lawrence ò nífẹ̀ẹ́ ara ṣó ti yẹ. Mo dẹ̀ fẹ́ kó bá ẹsẹ̀ sọ̀rọ̀ kó wọ́kùnrin gidi. Ẹ pé a lè máa múnú ẹ̀dùn all the time. Ṣorí àwọn pátá ayé àtijọ́ àwọn dídé pátá ẹ̀ ń fẹ́ kó ká má sọ pé èèyàn ò lè fẹ́ àbúrò ọkọ yàn àbí èèyàn ò lè fẹ́ ọ̀rẹ́ ọkọ yàn tí wọ́n bá rí ẹni tó máa múnú yàn tó máa wà kẹ́rìn fún ẹ all the time mo fẹ́ kó fẹ́. ẹ péjú ṣe nǹkan tí ẹ bá sì ń try láti sọ fún ẹ ni pé Lawrence tó ń wọ yẹn kò rí lè lọ́ọ̀fẹ́ yá ọ̀rẹ́ Lawrence ni wa a mọ̀ dáadáa a dẹ̀ mọ̀ nǹkan tó máa ń sọ tó bá sí ń all this while tó máa try wípé ó ń pre ten d láti show wípé òun love ẹ no kò nífẹ̀ẹ́ no no no no mo fẹ́ kó rò bẹ́ẹ̀ sórí nǹkan tó ṣẹlẹ̀ ní a sì ní ọ̀rẹ́ ìkẹta wa and the guy is very nice tó bá máa a lè hù kí n pọ̀ you be a better couple. <laughs> mo mà kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ rí mú he mo mà dẹ̀ so ètò ẹnu kẹ́ ah. ah ẹ ẹ ẹ má bínú tí n bá sọ wípé àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí kò mú ọpọlọ wá mi mo with due respect nítorí pé ẹ jẹ́rìí ọkọ mi but tí n bá wá sọ fún yín pé àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí kò mú làákàyè wá bí ẹni tó yẹ pé wọ́n ti fọ̀máàtì ọpọlọ ẹ̀ àbí wọ́n ti wọ́n ti wash out to system ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ jáde lẹ́nu how could you say my hey, Lawrence you love me ẹ̀yin lọ́rẹ̀ẹ́ kan kẹ́ link wa up ẹ má bínú ẹ fi style lọpọlọ làákàyè òsì inú ọ̀rọ̀ sọ yìí o ẹ stop ẹ náà. péjú tó bá sọ̀rọ̀ sí wa owó ọ̀tí ẹ̀ wọ́n torí pé o ò bìlí nǹkan tá a sọ. Lawrence Ademowa twenty four seven ni nǹkan tó ń sọ fún àwa làákọ̀ ní kakọ̀ á yọ fún ẹ ká sọ fún ẹ a lè parọ́ fún ẹ try to understand wa náà. Ah, péjú péjú sórí àwa títọ́ dé láńṣẹ́. hello hello ọmọ ọ̀rọ̀ yóò ká gbọ̀n I said it. Ah, I said it. Bàbá máa ń gbà mí I tell you sir, me I tell una say my baby no fit. Ah. Oh, oh God no. Ó pè yín already Baby, bí why? ṣe the journey, mama, she, mama, bitty, ń ṣe mo mọ Special one ni at the end of the day, I tell you say she no go for. Shame mi ò sọ fún yín ni? Lawrence, orí plan wa yìí, ó weak. Wàá ti jẹ́ ká try away now? àwẹ àwẹ àwẹ àwẹ àwẹ àwẹ bọ́bọ́ babes má bínú má bínú ó mọ kúrò ṣẹlẹ̀ ni pé èmi àti wọn jọ àjọ àjọ tabẹ́tì ni wọ́n ní pé ẹ ẹ ọ̀dà pé o love me to mo ní rọ́ ní sẹ́ẹ̀. kúrò alábàákú ẹ wà bí the kind of love wey you get for me is a special one ní pé na na na na na na òun ló o ṣe rí i pé strategy tẹ̀yìn gan gbé wa gan ó dà pé ó wí kò make sense kọ̀ọ̀kẹ́ ah. tí wàá lọ gbé mi wà láti bomi mo trust baby mi baby mi ò ní for, hmm. babes. Hmm, kò chop náà chop náà seriously we try. ọ̀rọ̀ o try kan mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà pé eléyìí mi ò kí n choose wrongly i choose right. sori mo láìkì kan tí ó jẹ ṣe yìí ó yẹ kí inú mi dùn pé ó nífẹ̀ẹ́ gidi gan ó dẹ̀ ní ìlú rẹ̀. ẹ bá ṣe ẹ bá irọ́ ni ẹ jẹ́ ká lọ try ta ọ̀kẹ́ ẹni tí òun mọ̀ rí tó rírí jẹ́ kó try. bàbá yín ló fi. even kẹ́ ẹ gbé lórí omi kẹ́ ẹ gbé lọ́ṣogbo kẹ́ ẹ gbé kúrò ní nàìjíríà kẹ́ ẹ gbé lọ other country mú o lè fọ́. i love my baby. Ah. Hmm. jọ̀wọ́ fẹ́ kó ṣòro ẹ̀wọ́ fún mi. Hmm ẹ kò bá ń wọ ọ̀rẹ́ ẹ̀kọ́ tó bá ó ṣe ọdẹ. bọ́bọ́ gbàgbé babes ìwọ ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí ò bójú mi jẹ́ ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́ ó fẹ́rin ní sọ̀tà lẹ́nu. bọ́bọ́ ẹ ṣápálì sharply. anyways wo ẹ má bínú ah, mi mọ̀ pé ẹ play game i'm sorry bá mi bẹ̀ wọ́n lórí. ọ̀rọ̀ tó sọ sí wọn ò tó ó yẹ kó ti gbé wọn ṣe kó ti gbé wọn ṣe kó gbé wọn ṣe pé kó rí eléyà. love you from my heart. I can't do anything for you. Ohunkóhun tó bá béèrè already. Anywhere for you. No, no, no, no, no, no, no, no, no, no, What? What? Ṣé máa tẹ̀jẹ̀ sílẹ̀? Ṣé wọ́n òkè? Ṣórí orí orí ẹ̀ dàrú ni? Ṣórí ẹ̀ dàrú ni? Òkè ẹ̀ àwọn èèyàn wà kò ní dá fún àtìgbọ́n wọn tó ń wẹ̀. Ta ló ń wẹ̀ náà? Ta ló ń wẹ̀ náà? Èmi náà kọ́ ló ṣoge yẹn fún ni. Ọwọ́ Adami dúró fún over one hour. Ó nu ó dà kó ti já wẹ̀. Ó dà kó rí ẹ̀ sí yí. Ó dà kó rí ẹ̀ ti yí àbí? Orí ẹ̀ ti yí àbí? Kọ́bẹ̀ ta ni? Kọ́bẹ̀ ta ni? Àbọ̀ bẹ̀rẹ̀ wá rí wá wọrí máa shock ẹ máa shock bath ó máa fẹsẹ̀ rìn délé ni tó wà tó wà kúrò láti máa wò. bó tilẹ̀ ń kó lówó tó bó tilẹ̀ ń kó lọ́lá tó tó bá ní o máa fọ́ lájìyọ ó di dandan ẹ̀tẹ́ ló máa bá. Fọlájì ọ̀hún. Fọlájiyọ̀ Fọlájiyọ̀ kò sẹ́ni tó lè Fọlájiyọ̀ bó botile ń kó lówó tó bó tilẹ̀ ń kó lọ́lá tó tó bá ní wọn Fọlájiyọ̀ ó di dandan ẹ̀tẹ́ ló má bá kò sí bó ṣe lè mọ oúnjẹ ṣètò bó bá buyọ̀ púpọ̀ sọ bẹ́ẹ̀ sí ìwọ gangan fúnra rẹ̀ á ẹ̀jẹ̀ ńlá ni agbára bẹ̀ lórí ahọ́n á ahọ́n kan ló ń dé sí ọbẹ̀ ló máa mọ iyọ̀ ah, ṣe. mẹ́wàá ṣẹlẹ̀ nù lẹ́yìn tẹ́lẹ̀ lẹ́ pé ẹ gbà mí sí i eré lẹ́ pé ẹ o ẹ gbà mí sẹ́yìn o ẹ wo gbogbo ẹgbẹ́ wà nù lẹ́yìn tí bá ti ń gbọ́ mi tí ẹ bá ti jáde kálukú ọmọ inú ilé kálukú ọmọ kú nígbà tí adìẹ gbé kọ́ nígbà yìí òkìtì bọ̀m̀bọ̀n láti ìyá ìdá ọ̀rọ̀ rún òkìtì bọ̀m̀bọ̀n. kí ló dé kí ló fara wo tẹ́ǹlá àgùdù báyìí kí ló ṣẹlẹ̀. wá wá wá ara nílé ìfẹ́ bàtẹ́ mi jẹ́ kí ló dé kí ni mo ṣe máa ṣàgùn máa ṣa oògùn tẹ́ bá gbọ́ òkìtì bọ̀m̀bọ̀n láti ìyá ìdá ọ̀rọ̀ rún òkìtì bọ̀m̀bọ̀n. ẹ má ẹ má ẹ má kúrò kan ayín lọ́rùn kí ló dé gangan mo ti ṣàkíyèsí kínní ní ti lọ bí oṣù méjì ẹnìkan ní kí n báwọn ṣe àwòrò tó dáa mo wá gbé ọ lọ síbẹ̀ mò ń lọ mo ti lọ kínní tán báyìí kí n wọlé kí n lọ mú àdó tí ń rọ̀ sí nígbà tí ń dè àtọlọ àtẹ̀bù ìmẹ́ni ó gbé mo wáyùn wáyùn títí títí títí ẹ má jẹ́ ntẹ̀yìn àdó ń bẹnu létí òró oògùn tá a rọ̀ sí i ti rọ̀ bí ṣé mo tán ni iyún lọ báwọn mo tún wá ara orí òkété mo fẹ́ fi ṣe kú ọmọ rẹ wa kété àwọn ọmọ rẹ wa kété mo tún ra orí òkété mo wá gbé e síbẹ̀ mm. mo sá kíyàn ọgbẹ́ mi mẹ́ ń tó gbé mi mm. tó lórí òkété wọn ètò wa ń dùn mí jù lónìí ó kú aṣọ tí mo sá aṣọ mi tí mo fọ̀ tí mo sá mo sá síbi oríire ìsìnmọ ẹni ọkà sẹkọtò kí n ṣàgùn n ṣàgùn sí anybody àwọn ìyá àjẹ máa kó anybody lẹ́nu wọ́n lẹ́wọ̀n fẹ́ sí kọ́bíkọ́bí tó sì ṣe ń ṣe o. bàbá àdúgbò fi orí òkété tí mo fẹ́ fi jóògùn ó fi ṣe ń ṣe o. àlọ́ fàlùbọ́sà sí ó tó wá fi kẹrin sí i. ó máa rí ewu báyìí. bẹ́ẹ̀ ẹ wá tó wá ẹlẹ́ẹ̀kejì sí ẹ̀rí tẹ̀bi tí ń gbé kà sí ìwòye bí bàbá rẹ. bàbá bẹ̀. Ah! ló ló gbé ẹbù. tọlọtọlọ. mo dáràn mo dáràn ọmọ ọmọ fi dá mi lóró ni. olóhùn gbọ́dọ̀ ṣẹlẹ̀ pé mẹ́wàá bẹ̀yìn pé ètí gbowó rẹ̀ tọ́lá ẹ̀sẹ̀ òbí yóò kéré o. ṣé ẹ wá rẹ lẹ́ẹ̀kẹta sọ yìí ṣé ẹ máa lákọ̀wé. Ah, ah. olórí burúkú bá lómi ta fíìmù sí ọdẹ pé òun fẹ́ pẹ́sọ́ mọ́sílẹ̀ tí ọba nínú sí ìfọ̀ àǹkárá kò lè wọ́wọ́ dé pé tọ̀ tóun bá ti wọ ó jí aṣọ àwo ká ọlọ́ọ̀fi ṣe interview ah, kò sí wàhálà mo ti mọ ọ̀nà tí màá tẹ́ sí gbogbo wọn àhẹ́rẹ́ wà bàtà wọ́n lò ó gbẹ ẹnìkan kọ́ mọ̀ ṣùgbọ́n bàbá gangan. fi wọ́n lẹ̀ nǹkan ṣe wọn bàbá àdúgbò. àbí kò fẹ́ da fún ẹ̀yin méjèèjì ni ah. Sisi Quadri ṣé kò fẹ́ da fún ẹni kò dẹ̀ ní da fún àwọn generation ẹ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀. kò ní da fáwọn ọ̀ràn yín kò ní da fún òun ẹbí ṣé wù ẹ yẹn èmi forí èkúté ṣe é ṣe wù. Ah. ṣáyé ayé ọmọdé yìí bàjẹ́ ni orí èkúté èkúté ẹ eh, mo wá fi ṣe é ṣe wù níbo ló ti gbọ́ rẹ̀ orí kí ni wọ́n máa fi ṣe ń ṣe òtẹ́lẹ̀. ẹ gbà mí báwo ni ṣe máa jẹ orí òkété kí ni fẹ́ẹ́ fi ṣe. kọ́ọ̀bì kí ló jẹ́ ṣéwù. ẹ fi kọ́ọ̀bì ẹ mọ tó ń jẹ ṣéwù síbẹ̀ tí fẹ́ fi rin sí. òun ló sọ bẹ́ẹ̀. ẹ bí ah. kí ni pàlàpàlà ẹ̀yin mú orí tẹ́mi tẹ́mi fẹ́ fi ṣe oògùn orí òkété ẹ fi ṣe ń ṣéwù kí ọ̀dà kílẹ̀ fi sí. ẹ má lùyà kankan ẹ má lùyà ọ̀dà kí ló ṣẹlẹ̀ nígbà jẹ́ kó pariwo. Ah, ah. o ṣe o ṣe olórí burúkú yìí máa nì ó ní èmi fi efirin sórí òkété mi ò mọ nǹkan tí fẹ́ fi orí òkété ṣe o ṣé fẹ́ fi mu gàrí ni àbí fẹ́ fi fẹ́ fi tẹ̀bà àbí fẹ́ fi jẹ̀bà. sẹ́fẹ̀ntì ẹ ẹ ẹ alákọ̀wé dákun kí ló dé tó fi wọ aṣọ awolobi interview. olórí burúkú máa ṣàfàní olùsọ fún yín olórí òfòwò ni wọ́n tọ̀ wọ́n. máṣe àǹfààní wo bẹ́ẹ̀. ayé ẹ máa bàjẹ́ tó bá tó lè sílé. illiterate wo ló sọ bẹ́ẹ̀. olórí gbogbo understand òsìwò. ṣé ìwọ ló sọ kọ́ ni. èmi ni mo sọ pé ṣe ní orí ẹ̀dá máa jẹ́ bọ́ọ̀lù pọ́lísì tù. bàbá bàbá ṣé wọ́n lè fi àǹkárá yìí kàn wọ̀ lọ sí Okay. ó sì mọ̀ fáwọn lọ́la sọ Okay. sì ta ló ń ta. àlọ́ ló fẹ́ kojú àwo jẹ́ ó ló fẹ́ kọlà fáwo ọ̀fẹ́ ta o sí o. ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ illiterate ah it's a big disease. big disease ni. ìwé kí lọ́ka. wọ́n máa ní kẹ́ kàwé ẹ máa wá yọ àgbẹ̀ wá yọ. ìwé mèrè wo lọ́ka ìwé wo lọ́wọ́ ṣé wọ́n máa ń fi aṣọ àgbo wọ́n máa fi ṣe tàbí tí kò bá ṣe pé eléyìí ya wèrè. sẹ́ni mi ti jà lọ kílẹ̀ kílẹ̀ ẹ bí wọlé ẹ bá mi let's connect it ẹ bá mi connect it. ta ló ń bá yín kọ bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì gbogbo ọwọ́ tẹ́tí sí. ẹ má jẹrin ẹ má jẹrin ẹ tó bá ti sùn pálọ̀ lórí mi kọ. ọwọ́ sọ àwọn ọ̀sẹ̀ sí àwọn. ikọ̀ tí máa fojú ẹ̀rí nílé yìí. ṣé wọ́n tọ́ bí o. kí ni wọ́n. kí ni wọ́n bàbá ẹ jẹ́ fara yín bẹ́ẹ̀ rà sáré. a ṣojú mi pẹ̀lú ẹnu lé má wọrí má wọrí. láàrin èmi àti Khalid. Demola ló ṣẹlẹ̀ bíbá ló wà ní okùn discover pé mi ò rí ẹ bá àmọ́ lẹ́ẹ̀kan lẹ́wọ̀n gbà ìbúlé wa ìbúlé gbà lọ so bíbá ló wá jókòó sí tó ti ronú kí ló ṣẹlẹ̀. Demola, you can't understand. Please make me understand. Let me tell you, sorry, láti ìjọ́ tí n ti wọ̀lú yìí tí mo tún padà fojú mi rí bẹ́ẹ̀ mi you know I love this girl. I can't control myself. <sighs> Man. Ṣé ṣé torí ọ̀rọ̀ ọmọ yín náà ló ṣe tó ṣe wá dúró sí ìbàyẹ̀ tó ń ronú bí bí èèyàn tí tíṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ I don't get you you know àwa ń bà mo kàn discover pé mi ò rí ẹ mọ́ wọn wá wá sí ìbàyẹ̀ wọn wá dúgbà ló ti ń ronú. Demola, I love this babe man too much and you know me too well you're my friend. mo rí tuntun jọ́nà jọ ṣebí àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé tí ayaba kọ ni ayakọ náà nìyẹn náà tún máa fẹ́ let's assume pé ọmọ yóò tiẹ̀ wá sí láyé mọ́ rárá ṣé ò ní máa rí ni. ó wà láyé let me tell you tí babe yìí tó bá rẹ́dì láti fẹ́ mi léni a jọ ń padà ní mẹ́rin Mọ́lá you know me now. ok ọ̀rọ̀ ẹ ti yé mi sẹ́n. Ah! ó máa dùn mí pé mi ò ní bọ́pẹ̀ tèmi rà àbí àǹkà mi máa kàṣì fún mi bá fún ẹ kó o sun ẹkún yẹn kó o kún tó bá kú tán yí máa kú kó wá bá mi bá. and you are still standing there. what do you want me to do máa wà pé ajá ajá let's go ṣe kò ṣáà ti fi ọmọ yìí máa wò ó máa fi ah ah máa wò kò sí bó ṣe lè mọ oúnjẹ ṣètò bó bá buyọ púpọ̀ sọ́bẹ̀ sí ìwọ kankan ò ní lè jẹ fúnra rẹ á ńlá ni. Bísọ́lá má dábọ̀ bọ ìlú má dákà nídùú o mo ti sọ fún un pé kó jáwọ́ lápò tí ó yọ pé kó gbọ́ mi mọ̀ mi mi mọ̀ nǹkan tó kọlù ẹ̀ mi mọ̀ nǹkan tó ṣe ẹ̀ gangan kí ló dé kó jáwọ́ lórí ọ̀rọ̀ yìí irọ́ ni tinú ẹ̀ ṣáà ló ṣàfẹ́ ṣe ṣá mi ò mọ̀ bíbá ẹ̀ ń bọ̀ náà I don't know káàkiri wọn máa ti dúró sínú mọ́tò mi ní tẹ̀lé ẹ̀rẹ́ bíbá. ọkọ ẹjọ ẹ má bínú ẹ má bínú uncle Khalid Eh, bó mo ti bẹ̀ yín náà mo ti sọ fún yín so many times pé ọ̀rẹ́ mi ò kò fẹ́ anything láti ṣe pẹ̀lú ọkùnrin at least right now she's going through a lot and she doesn't want to have anything to do with any man at all kò tiẹ̀ fẹ́ ọkùnrin ní láìfẹ́ ẹ jọ̀ọ́ mo ti bá yín sọ̀rọ̀ eh? kò dẹ́n ṣe pé mi try láti bá yín bá sọ̀rọ̀ náà mo ti bóun náà sọ̀rọ̀ ó lóun ò fẹ́ àdẹ̀lẹ̀ fọ́ọ̀sẹ̀ ṣe mọ̀ pa adult ni ẹ jọ̀ọ́ nǹkan. Desola mo appreciate pé o ti try best o ti bá mi bára ẹ sọ̀rọ̀ but please mo tún fẹ́ bẹ̀ lẹ́ẹ̀kan sí please try láti bá mi bá sọ̀rọ̀ again love ọ̀rẹ́ ẹ ati kekere kékeré lèmi àti ẹ in fact ìfẹ́ ati kekere not ọ̀rẹ́ lásán ati secondary school mo ti love ẹ please mi kàn lè move up báyẹn please help me please bá mi try lẹ́ẹ̀kan sí i love your friend please. Bisola má bàa try anything má bàa try anything mọ́ dùnú kí ni nǹkan tó ń ṣe nǹkan tó sọ pé òun fẹ́ wá ṣe nàìjíríà kan ló ń ṣe yìí ọ̀rẹ́ ò yé mi ẹbí ẹ kó mi ò blame ẹ mi ò blame ẹ gbà tó jẹ́ pé nǹkan tẹ́mi náà fẹ́ jẹ kò jẹ́ kémi náà gbọ́n tí ò bá jẹ́ tìyẹn ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ojú mi ò ní máa rí gbogbo rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ yìí alaye tó bá ṣe tán wàá bá mi nu mọ́tò. Um, please ó ṣe máa ń bínú títí ẹ̀ nìyẹn jẹ́ kó máa bá tiẹ̀ lọ èmi nìkan lọ. àwọn fine à ń bẹ̀ wọ́n fún wa bó ṣe rí tiyín náà ló ń bá yín sọ wọ́n ní point wọ́n ní point o ó tọ́ náà ló ń bá yín sọ tiyín ni wọ́n bá yín sọ o tẹ́ bá tiẹ̀ lè gbé máìndì yín kúrò lọ́dọ̀ rẹ̀ ni at least everything máa better. Eh? she doesn't want to have anything to do with you. ẹ jọ̀ọ́. ìwọ la you mọ́ mi látọ̀run wá ìwọ mà ní mad. àwọn ọ̀rẹ́ mi rèé alpha kí ló ń bọ̀ inú ilé ọkọ ẹ òun mutí òun mu sìgá ìwọ ìyàwó lé. Ah, ah, ẹ dúró wo ló sọ pé kéèyàn má ṣe nǹkan tó wù ní ọkọ ẹ. bí kò máa mutí wá ni kò máa fa sìgá. ma my teacher taught us that smokers are liable to die young. really yes that's a lie. and our teacher also taught us that people who drink this thing usually have kidney problem. ọ̀rẹ́ o ti ń kọ́ ọmọ ẹ̀ sí mi. ó ń bẹ̀ sọ tọrọ ni. nínú ilé ọkọ mi o ti ń kọ́ ọmọ ẹ̀ sí mi. lọ́la ó ń bẹ̀ sọ tọrọ ni. ok. lọ́la ìwà tó wù yìí kò bójú mu o. kò sí wàhálà. lọ́la. rubbish. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ a fi yé mi wípé Lawrence kì í ṣe ọkọ yín ẹ nídìí láti fi Lawrence sílẹ̀. mo ń bọ̀ ẹ̀ télọ̀ mi ni. Oh, ẹ wo ṣe rí ọ̀rọ̀ Lawrence yìí ọ̀rọ̀ ẹ ti sú mi ná nínú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni ṣùgbọ́n nítorí pé mi tí ilẹ̀ lómi ló jẹ́ kí n ṣe dúró iṣẹ́ tí máa fi lẹ́sì wọ́n máa máa kà fún mi ayé àsọ mi lẹ́nu. ẹ̀mí mímọ́ fi yé mi wípé ẹni tó jẹ́ ọkọ yín gangan tó bá ti di aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ Friday ó máa wá sẹ́nu ọ̀nà yín fúnra ara ẹ̀ ó máa máa pariwo ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ ṣàánú mi. ṣé kì í ṣe oníbàárà. gẹ́gẹ́ bá fi yé mi kì í ṣe arọ. ó dáa kò sí wàhálà bá ti jẹ́ pé bẹ́ẹ̀ náà ni kí àwọn pé kò sí ọ̀rọ̀ tẹ́ sọ fún mi tí mi ò dé ìgbà mi ì kọ̀rọ̀ sí lẹ́nu kò sí wàhálà mo ti gbọ́ ẹni ó máa wá ní aago márùn-ún rẹ̀. lọ́jọ́ friday. bẹ́ẹ̀ni. ẹ ṣe mọ̀ pé february la wà hmm. ṣé march ni april ni àbí ìjọ́ friday wo gangan ni kí n lè mọ̀ gbà tí màá dó sẹ́nu ọ̀nà. ẹ á fi wọ̀n mí bóyá friday lé ni o àbí èyí tó ń bọ̀ bọ̀ nǹkan tẹ́mi mọ́ fi yé mi ni pé ọjọ́ friday lágogo márùn-ún ìrọ̀lẹ́ ẹ gbọ́dọ̀ take note o fún ara ẹ̀ báyìí ló máa fẹ́ sáré rìn wá. mo ti gbọ́ tó bá wá dé a máa pariwo ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ kí n mú wọlé bẹ́ẹ̀ni mo ti gbọ́ kò sí wàhálà hmm. kò sí wàhálà mo ti gbọ́ ẹ ṣé fún yín ọlọ́run ẹ̀mí máa wà pẹ̀lú yín kò ní fi yín sílẹ̀ jésù olúwa wa mo rí yín ná aṣọ yẹn ti jóná ìkan náà àwọn iṣẹ́ yẹn ti jóná but mo ti try láì online mi ò rí ọ̀ ẹ má wọrí máa get mo fún un ṣé o gbádùn ṣá. yóò ṣé wọn ò ti hack brain ẹ ṣá àbí wọ́n ti format system ẹ̀. no ṣẹ́ni tí mo gbàṣọ fún rẹ̀ ah ó dẹ̀ sọ pé o ti wọ̀ ńláì o ò rí àwọn ọmọọṣẹ́ o dẹ̀ ní gọ́ọ̀sì láti wọnú compound mi wá. ìṣẹ̀lẹ̀ náà mo gbàtọ̀ fún ẹ ògbé fọmọṣẹ́ o dẹ̀ ti wá sọ pé o ṣe kíní kan o wọ̀ ńláì o ò rí o dẹ̀ ní gọ́ọ̀sì láti wá sọ fún mi o kó àwọn dájú àti wọ́n ní ẹ dání wípé kí wọ́n wá bẹ̀ mí o kó àwọn fámìlì aráàlú tó kó gbogbo àwọn tẹ́lọ̀ wá kí kó jókòó sẹ́nu ọ̀rọ̀ mi kó wá bẹ̀ mí. o wá dúró síbi òun kúlẹ̀ gbẹ̀sẹ̀ ṣe rí o ṣe rí téèyàn bá sọ̀rọ̀ ń sìn wá léèyàn ń pariwo téèyàn bá sọ̀rọ̀ ń sìn wá ní èèyàn èèyàn ti burú jù ṣó ìwọ náà wo nǹkan tó ṣe yẹn o ò lè rí i báwo ló ṣe fẹ́ rí i ṣó mọ bí tó ti bá mi gbàṣọ yẹn wá ni ojú aṣọ mi níná ò ń gbé aṣọ tèmi gbé fún ẹ ò ń gbé fún àwọn ọmọọṣẹ́ ẹ wọ́n dẹ̀ jó níná ó dẹ̀ ń rojú ó dẹ̀ ń wò bí kì í kíka bọ ojú ẹ ọ̀dà kò sí wàhálà àwọn eléyìí tí ẹ jóná àwọn ọ̀dà ó tún kó dání ah, ah, ayé máa ń ṣe ẹ o ó dẹ̀ jọ kó o fi iṣẹ́ ẹ̀ lẹ̀ bóyá kó o lọ máa tata mi ilé gbéṣẹ́ fún ẹ mọ́ náà rẹ̀ ó ní láti máa lọ lọ tànà because tí ìbá ṣe pé bóyá iṣẹ́ yìí ti sú ẹ ó dẹ̀ mú aṣọ aṣọ mi aṣọ mi ó lọ gbé fún ọmọṣẹ́ ṣẹ̀rí téèyàn bá ń sọ̀rọ̀ sáwọn tálíkà yìí téèyàn bá ń sọ̀rọ̀ fáwọn ọmọ tí ò níran tí ò níbi tí ò tí ò jáwọ́ nǹkan kan yìí sì wá níyàn ń sọ̀rọ̀ yìí ó lọ gbé aṣọ mi fún ọmọṣẹ́ ẹ kò sí wàhálà kò sí problem ẹ lọ bá mi kó àwọn ilé ìtẹ́jú ṣe wá. mo lè dúró síbẹ̀ kó kó kó kó sì lọ yàrá kó tó Láyé láyé mi mi ò bìlíbi irọ́ gidi irọ́ irọ́ ni, wọ́n scam ẹ ni o, wọ́n fẹ́ scam ẹ ni o. Ní ẹ̀jà sáìtà wa, èèyàn kan máa wá sọ fún ẹ pé tọkùnrin kan bá dé síwájú ilé ẹ̀ lọ́kọ ẹ̀. Baby girl, wọ́n fẹ́ scam ẹ ni wọ́n fẹ́ gba ẹ ni o. rárá má sọ̀rọ̀ báyìí alàgbà tí mò ń sọ̀rọ̀ yìí mo ti mọ̀ wọ́n kì í ṣe ní kì í ṣe kì í ṣọdún karùn-ún kì í ṣọdún kẹfà wọn ò lè sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ kì í ṣe rọ̀. wọn ò lè sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ wo bó tiẹ̀ ṣe ń sọ alàgbà tí mo ti mọ̀ mo ti mọ̀ lọ́dún kìíní ní ìyá. baby girl wọ́n ti scam ẹ o wọ́n ti brain wash ẹ gidi o because báwo ìwọ gan tiẹ̀ jókòó kò rò kò rò kò tù rò ṣó possible kan sọ fún ẹ pé èèyàn tọkùnrin bá ti wá sí ilé ilé ọ̀dọ̀ ẹ̀ ní ọjọ́ báyìí báyìí ọkùnrin yẹn ni ọkọ ẹ̀ tó bá wá jẹ́ wèrè ló ń yọ sí ẹ lọ́jọ́ tá à ń sọ yìí. irọ́ ìyẹn ni kò má sọ kò lè jẹ́ wèrè náà ọlọ́run ní jẹ́. ìgbà wo ni ò ní jẹ́ wèrè because báwo náà yẹn máa dédé sọ fún ẹ pé ọkùnrin kan máa wá sílé òun lọ́kọ ẹ̀ ní age and time tá a wà yìí ìwọ náà wàá dẹ̀ believe ah, ah kí tiẹ̀ ní possibility ẹ̀ kò possible now girlfriend come on má máa ronú bẹ́ẹ̀ yẹn àbí bóyá nítorí owó tó ń dẹ̀ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ náà ṣe sọ bẹ́ẹ̀ ah, mm. ìyẹn nìkan ni kò má sọ wọn ò béèrè ṣíṣì even i mean iyọ̀ lásán wọn ò béèrè lọ́wọ́ mi rí no wọn kí alàgbà ò kí ń ṣe irú èèyàn bá yẹn ah, ah, eh, but anyways bóyá ìwọ believe mm-hmm, ìwọ ló mọ̀ èmi ò believe o. ṣé ló dàbí ẹni pé mi ò gbọ́rọ̀ ẹ̀ rí wo o kì í ṣọmọdé adult ni ẹ tí o bá ń wa ọkọ there are so many places láti wọkọ̀ Oh, ò lè máa believe nǹkan tí pásítọ̀ kan sọ fún ẹ̀ náà internet wa internet is your friend o ní phone wá dé browse lórí internet wá there are so many responsible well to do and some young men lórí internet tí wọ́n tiẹ̀ tí màá rì rí tó yẹ pé àwọn gan wáyàwó. ìwọ ló tún sọ̀rọ̀ báyìí internet bẹ́ẹ̀ni ilé ìtàpàdé lórí internet ṣé o ò mọ ara tó ń fi mí dá kí n tún padà lọ bẹ̀ kí n tún lọ mú ìyá orí mi. Ah, ah, ah kò ń ṣe gbogbo ọkùnrin náà ló máa rí bẹ́ẹ̀ náà but anyway, tó bá tẹ̀ sọ pé ò fẹ́ wọkọ̀ lórí internet because of your experience how about kó jáde o ò lè jọ inú ilé kọ́ lọ́kọ́ ti máa pàdé ẹ̀ o ò lè jókòó sínú ilé sórí èmi bí mo ṣe wà ẹ̀ máa ń jáde dáadáa sórí èmi náà wọkọ̀ èmi máa suggest jẹ́ ká máa wá sí bíbá every friday wọ́n ní club wọn every friday àwọn big guys dẹ̀ máa ń wá a lè máa wá every friday ah, ẹ̀ náà èmi náà dẹ̀ kúkú single àjọ máa wọkọ̀. Ah wo ẹni tó ń fagbó tó ń wọ sí ní kí n tún lọ. àti ah. ìwọ náà wo nǹkan tó ń sọ jáde ní wo nǹkan tó ń sọ jáde lẹ́nu ṣé gbogbo èèyàn tó bá wá sí bíbá yín sí òun ló ń fa ló ń fagbó tó ń mọtí ṣáwa ta wà ń bíbá ṣé amọ tí a fagbó. àwọn èèyàn kàn fẹ́ relax some people wọ́n kàn like láti relax wọ́n like láti jáde wọ́n like láti meet àwọn èèyàn it doesn't mean pé gbogbo èèyàn tó ń wá sí night club ló wà irresponsible now kò sí wàhálà bóyá ilé ètò sọ ìwé àkáṣe jẹ́ ká let's try that o kì try that mingle with people meet people o ò lè máa believe kọ́ kó máa rely lórí nǹkan tí pásítọ̀ kan sọ fún ẹ. ọkùnrin kan máa wá sílé ọkùnrin tó bá wá lọ́kọ̀ ẹ̀ ah scam ni o scam ayé àtọ̀run ni. ọjà jẹ́ ṣe ilé ètò sọ ah. ó bẹ́ sá ọ̀ wake up o má sùn o jí má sùn. Hmm, bàbá ẹ̀yin lẹ dàgbà jù láàrin wa mo máa rí nǹkan tó jọ mí lójú lẹ́nu yẹn o kọ́sítọ́mà mi kọ́ àmọ́ bá ránṣọ so mo lọ gbá fún ní ilé so mo dẹ̀ bá pásítọ̀ lẹ́gbẹ̀ẹ́ pásítọ̀ ní mo èdè bíi dẹ́ni pé kí n lọ jókòó ìgbà mo kó pásítọ̀ yẹn jíṣẹ́ fún pé ó ní ọkọ ẹ̀ ó máa wá ní ọjọ́ Friday but ẹni ẹ máa dúró bí ẹni pé ó ní ìdánú ṣé ó pọ́sibù kí nǹkan yẹn tún máa ṣe ibi tí ojúlàdé kí pásítọ̀ kan máa sọ fún yàn pé ọkọ tó wà nílé òun ṣọkọ ẹ̀ pé ọkọ ẹ̀ máa wá ní ọjọ́ friday so tó bá ti wá wá ó máa máa béèrè fún pé ẹ ṣàánú mi ẹ ṣàánú mi so possible ni. fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ ṣé ọkọ ni àbíyáwó. ọkọ ìyàwó ló lówó o bọ̀tán lọkọ tó wà nínú ilé yẹn gọ̀gọ̀ pé kò ń ṣọkọ ẹ̀ pé kó lè yẹn dànù. ó kàn lè ṣọ́ọ̀kì láìsẹ̀ náà tó láti kanji ọ̀rọ̀ ṣe ń ṣọ́ọ̀kì yẹn kó sí ní tí ọ̀sẹ̀lẹ̀ rí ọmọdé lẹ̀ ìmọ̀ jèsí hmm. àjẹsí tí ọmọ yọ dẹ wo ìmọ̀ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáadáa hmm. sórí ọkọ ìmọ̀ ọ̀sàpamọ́ ìgbà ó lè kan lọkọ obìnrin ìkan tó lè lórí rẹ̀ lọkọ gangan. Ah, àwọn ìgbà wa ń kọ o ah, ìgbà yẹn dà kí làwọn ìgbà yẹn. àwọn aláṣẹdà gẹ́gẹ́ nù. Ah, ìgbà hmm. ìgbà ó sì gorí obìnrin kan. wọ́n mọ̀ ṣàṣẹdà nù lè tún lé o. tí o sì kankan ṣe rí èyí ẹyọkan gbó ni wàá ṣe dẹ ẹyọkan mọ òun àwọn tí elédùà bá wá fún nílé sí ni ọmọ ọmọ. Hmm. báwo. wọ́n ní ká sáré sẹ́sẹ́ ká lọ ah. ká sàn mú sáré bẹ̀rẹ̀ ká lọ ká sàn mú èdè àlọ́mọ ẹni tí ó fi ìdúró ọ̀sán lé lọ́wọ́ ọmọ ìlàbà àgbọ̀n mi règún ẹlẹ́sìn ọyán. bàbá rẹ̀ <laughs> ẹ máa gbà á sí ní gbèdégbè ìgbẹ̀bí àbí lọ́nà àmọ́bí ilé ìfà gbé fáwọ̀. Ah, tọrọ gbé fáwọ̀ à ń tọ eh, eh, eh. à fún yín. ẹ ò tọrọ ní kẹjà èwo tún ni ibi ifá bẹ̀rẹ̀ sí ní kì ṣé yẹn là ń sọ ń bì ní. bàbá yẹn ló lè mọ kinní yẹn. bàbá wo Ọ̀rúnmìlà. Ah. Ọ̀rúnmìlà ń wa. wà. odù fáwọ̀ tún nìyẹn o. ló mọ nǹkan tó right ó tọ́ ni o sórí tó bá fẹ́ ọkùnrin tó wà nulẹ̀ wọn ò ní bímọ fúnra wọn mm. irú eléyìí tó ní yóò wọn tí ó lówó lọ́wọ́ kó fowó tún ṣe ah. tó bá fowó tún ṣe yóò bọ̀ sí yóò ṣe mú yàn jù. wọ́n ní wípé ìgbéyàwó tán bá so pọ̀ má ṣe yà á. sẹ́mi wá fẹ́ yà. ẹ fẹ́ ẹ̀rín mi ọ̀rọ̀ mi là ojú tí nígbà tí òun mi là bá sọ pé kì í ṣe ọkọ rẹ̀ kì í ṣe ni ẹ jẹ́ ká máa tẹ̀lé ohun táwọn bàbá wa ṣe. mo ah, ti kọ́ àti tí ó lè ka o. sáré ọ̀rọ̀ mi là bá gbọ́n mi rè gún. atorí ẹni tó sùn sí. àlẹ́ ẹ̀yẹ fi ọ̀run mi kí n má fi là yín. Ah, tọ́ bá jẹ́ pé yìnyín wọ pé pàdé sí pèmí ti ẹ̀rù pa fẹ́ sọ̀rọ̀ owó náà bá fẹ́ sọ̀ kan àmọ̀ràn tèmi nílé mi. kà á sí ẹ̀kọ́ náà yín lẹ̀. in Jesus name. wọ́n ní sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ Ọ̀rúnmìlà àgbọ̀n rẹ̀. ẹ ọ korúkọ Jésù rí. Ah, kò lọ́kọ̀. kò tiẹ̀ yíyàn. fi wá ṣe kò gẹ́rẹ́ ni. Ah. Fọlájí ọ̀hún. Folaggio, fol Am I the phone now? treat ẹ ò ní dáa Lawrence ayé àwọn dókítà yẹn ò ní dáa gbogbo ibi tó lọ sùn fún ọjọ́ mẹ́ta ayé wọn máa bàjẹ́ ni ṣọlá àdúgbò yìí mo máa da àdúgbò irú Lawrence ìwọ lọ sí hospital. ok mo kọ́ṣẹ́ hmm. ni pé jẹ́ kí n máa lọ ok you know what máa lọ lé màá bẹ́ẹ̀ lé. mo gún ẹ o títa rẹ ò wálé ẹ Lawrence àjọ hmm. ń lọ lẹ́yìn àjọ máa lọ lẹ́yìn Lawrence ó ti sú mi o ó ti sú mi o ó ti sú mi o wọ́n máa embarrass me everywhere mo sọ pé mo bọ̀ lé ogún mi tó kí mo lọ sí ìtara bí ogún ogún mi. Lọ́lá, why are you embarrassing your, your husband? Ní títì, kí ló ṣe é tó ń ṣe báyìí wọ́mọ yìí? Bọ̀dá mi kò sílé fọ́jọ́ mẹ́ta. Tí bá gbá ojú ẹ, kò wá ló ti fẹ́ pa ló ti fẹ́ fọ́ ìgò mọ́. Ẹ̀wọ̀n kò lọ́wọ́ ẹ̀. Can you imagine? Ẹ̀wọ̀n can, can you just imagine? Oh, oh, oh okay, o fẹ́ fi fọ́ Eh? Why are you doing this? Wọ́n gé ẹ lọ́wọ́ tó ń bòrùka, ìwọ mọ̀ yìí. Ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ sú mi, I swear to God. Gbá lójú, tóró mọ́ lójú, idiot. Think back, bá gbá ẹ lójú, gbogbo nǹkan ló máa wù ẹ eh, Lawrence, you've had enough. Let's get out of here tó bá bí ẹ̀dá move an inch. if he moves an inch ó tún máa nà án oh my god sórí nǹkan tí mo máa ṣe fún ẹ ọlọ́pàá kọ̀ hospital àkọ́ ẹ̀. ẹ̀gbọ́n ẹ má wọrẹ ẹ jẹ́ kí èmi máa fẹsẹ̀ máa rìn lọ́lẹ̀. Oh my god ó ti ní kí n máa ó ti ní kí n máa wọ mọ́tò máa máa lọ. oh my god. Oh my god come get, get out of here let's go come on let's let's, let's go jọ. Lawrence kini are you are you are you are you crazy or something nonsense enter the car let's go. àwọn tó wá wà lọ ń wà wá máa ṣe wọ́n bó ṣe wù kò sẹ́ni tó lè fọ́ láǹjì ọ ojú kòkòrò ló ń mẹ́lò mìíràn kí ló lérò pàtó. nonsense lọmọ nonsense báwa. rubbish ló ń sọ náà lọ́nà pé obìnrin kan ń wá ọkọ. ó ṣe láìpẹ́ pé ó ní ọmọbìnrin yẹn ò ní ọkọ ó wá ń sunkún ọkọ ó ló lówó tó ní mọ́tò tó pọ̀ tó dẹ̀ nílé tó dáa ṣe pọ̀ tí ó dẹ̀ ti lọ́kọ̀ opportunity ní fèmí àti ẹ̀ tí ò bá tẹ̀ tí ì ráàyè jẹ́ kémi kọ́kọ́ lọ tí n bá ti lọ tó bá ti sèmi dolówó irú àwọn aṣọ tí bọ́dẹ̀ máa bẹ kó ránṣẹ́ o ò ní ṣe ilé o ò ní tí ìrírí kípẹ́ẹ̀tì ló ń sùn aṣọ tó ń bọ́ ibi rántí àti bàtà tá díẹ̀ ò lè fòtó kó sẹ́sẹ̀ yìí ṣọmọ tí èmi bá ti lówó màá kọ́ chíǹjì ayé màá bẹ̀rẹ̀ ra tẹlifíṣàn bó tiẹ̀ ṣe ń tó dàbí àpò tí wàá máa gbé sílùú wa ní màá leave. <laughs> ọ̀gá o sí finish <laughs> sí finish ti wọ́ nìyẹn o ọlọ́run bá ń gbọ́ sórí bí mo ṣe wà yìí èmi ti lọ submit CV mi sí shell. sẹ́ẹ̀lì. shell not sell shell ó ti yẹ ẹ́ sìn company ilé epo ni hmm. ó dẹ̀ sọ pé títí next week lágbọ́dọ̀ ọlọ́run wọ́n máa pè mí. wọn ò lè pè é ẹlẹ́kùnrin kí ló dé fún òde pé ẹ bó o ṣe ní ṣòlè rárá mi o bó o ṣe tó bọ̀kọ̀tọ̀bọ̀kọ̀tọ̀ yìí o ṣé o jẹun tí yà ń jẹ <laughs> ẹ irú èmi ń sìn ojú tó dé tó ń lè mú mi àbí wọn ò lè wo má fọkàn sí ṣé kémi lọ tèmi bá ti lọ ṣé bí o ní interest náà. èmi ò ní interest. ẹ ò ní problem. èmi ò ní interest èmi ò lọ. èmi ní interest náà. so ìwọ lè lọ ní tiẹ̀ ó ti yẹ ó ti yẹ ń sìn so táwọn iṣẹ́ ọba pè mí tí bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ tó bá ti fi dọ́là sanwó fún mi ìyá tó máa wà. alákòóso ga dọ́là ó bẹ̀ náà ọjọ́ pé tó bá lọ bẹ̀ kọ́ǹsì wọn á dà sí ẹ̀ńgbà nàìjíríà kọ́ǹsì. <laughs> ó ti yẹ eh, god pass you ó ti yẹ èmi fẹ́ jáde mo fẹ́ lọ ra gàrí mọ́ ẹ̀fí pọ̀ngbẹ́. alákọ̀wé kò hmm? lọ nídìí. fọlájì ọ fọlájì ọ kò sẹ́ni tó lè mo ní dírẹ́sì mo ti sọ fún ẹ mo fẹ́ lọ ra gàrí mo ẹ jòkó gbẹ. bó tilẹ̀ ń kó lọ́nà tó dé tó bá ní wọn fún ọlájì o ojú dandan ẹ̀tẹ́ ló má bá kò sí bó ṣe lè mọ oúnjẹ ṣètò bó bá bóyọ púpọ̀ sọ bẹ́ẹ̀ sí ìwọ gangan ò ní lè jẹ fúnra rẹ̀ ẹ̀tẹ́ ńlá ni agbára bẹ lórí àwọn àwọn kan ló ń dé ló má mọ bí yọ ṣe tó iyọ̀ iyọ̀ lágbára kò sí bó ṣe lè lọ́wọ́ tó fẹ́ kò sí bó ṣe lè lọ́dún tó tó bá ní ọmọ kan lájíyọ̀ ó di dandan ẹ̀tẹ́ ló má bá kò sẹ́ni tó lọ sétí òkun tó wá bu omi òkun wá sílé. Good afternoon, sir. Sorry, sir. I'm going to number 40 Majabolimi Street. Sir, I'm talking to you, sir. Pé kò mi. Oh, ìkan tí mo ń tọ́ láti sọ ni wípé mo ń lọ sí number 40 Majabolimi Street. Má jẹ́ kó dùn mí. Ah, yóò padà dùn yín o. Ah. Yóò dùn yín torí gbogbo ìbò tẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi ìmọ̀pẹ́ gbọ́ yorùbá ó dán lẹ́nu yín báyìí ṣé kò sí kílẹ̀ ń wá. Um, actually sir ẹ̀yàn kan ló sọ fún mi pé vacancy kan sílẹ̀ ní ìyẹn street yẹn sir so wọ́n lọ́dẹ̀ ń wá èèyàn bẹ́ẹ̀ so òun ló fà á tí mo fi ní kí lọ fún trial. wọ́n júwe ibì kún fún yín. bẹ́ẹ̀ sá. wọ́n ní barista nǹkan rí ń no. <laughs> kí wàá náà ṣe ń bẹ̀ wọ́n máa ń ṣe ọṣẹ ń bẹ̀ ni factory ní tọ́jú ọṣẹ. <laughs> ládùúgbò yìí eh, ẹ̀gbọ́n ṣe sáré gbé yín débẹ̀ ṣe rí tẹ bá gba bíbá yìí ilé bàbá alátò ló wà ń bẹ̀ èrò mọ́ pọ̀ ń bẹ̀. sà kí ni nǹkan tó ń ṣe níbi <laughs> tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí. wọ́n <laughs> ń tó egungun ẹsẹ̀ tó ti kàn ní àti ọwọ́ tó ti rọ àtọrùn tí ò dáadáa wọn ti ń kákò báyìí ti ń kákò báyìí ti ń kákò bí ọrùn ti yín tí ò dó dáadáa ìtẹ́ ẹ̀ sọ̀rọ̀ pé báyìí báyìí wọ́n bá yín tó ń bẹ̀. <laughs> ibẹ̀ kọ́ ni mo sọ fún yín pé mò ń lọ. bẹ́ẹ̀ bá wa lọ síwájú lẹ́gbẹ̀ẹ́ báyìí tẹ kálé mẹ́wàá ẹ̀ tẹ wá yàtà pò sí ẹ̀ rí ọgbà bíi ti yín bẹ̀ ọgbà ńlá ni ó dẹ̀ pé bẹ́ẹ̀ lẹ́ ń lọ. kí ni kò tó ṣe lọ́gbà yẹn. wọ́n ń wo wèrè ni. <laughs> ibẹ̀ náà kọ́ ni mo sọ fún mi pé mo ń lọ. ibẹ̀ lẹ́nu ọjà rẹ ẹ̀sìn níbẹ̀ kọ́ lẹ́nu lọ. ẹjọ ṣé bí mo ṣe wà yìí ṣé mo jọ wèrè lójú yín ni. ẹjọ wèrè irun kún aṣọ ya èròjà wèrè pé aṣọ ló ní òòlù alága káàtì káàtì káàtì káàtì eléyìí ní ṣòkòtò ló gbá lọ sókè ẹ̀sìn náà ẹjọ wèrè irun gbà kọ́ ló ní gbogbo ẹ̀ ti rí. wàá kó tẹ designer ní iṣẹ́ rí ni Prada lélẹ́yìn náà ẹ̀bùn náà. aṣọ ya aṣọ paga paga kan ibi tó ti ń gbowó ni. no kò ṣe paga prada that is what i'm saying. ọ̀rọ̀ gbẹ́nugbẹ́nu kàtìkàtì sọ́njà rẹ̀ wọ́n fi paga hàn mí wọ́n fi káà kómi lómi ọbẹ̀ jọ. ní tó bá fẹ́ ni kò sọ fún mi jàre kí n tó bá tèmi èmi ń bá tèmi lọ o. ẹ jọ torí Ọlọ́run sẹrí fákítìrì ni mo lọ tí mo sọ fún pé wọn ti ń ṣe ọṣẹ. mo sọ náà. ṣé ibi tí wọ́n ti ń ṣe ọṣẹ tẹ́ bá ti gba ẹtí mọ́ yìí lápò ọ̀tún ẹ̀yà síbẹ̀ kẹrí bàbá ewé ń jẹ èyí ń ṣe ọṣẹ ọṣẹ àwúre wà ń bẹ ọṣẹ ògbó wà ń bẹ ẹ sì ráwọn èèyàn bíi tí tán gbégbá lé lórí ẹ bá pẹ́ ládùúgbò yẹn olè ló mú yín olórí ibú sọ̀rọ̀ mi. má ní ìyá wèrè náà ṣé kò ṣe pé bí alára àwọn wèrè tó jágùn lọ́gbà ṣáà. Alex, you can see that. But for years, kó ló ń wájú wa. But tí wá ni mo máa bẹ̀. In fact, all that èṣù tá à ń sìn lé wa let me bust you. Níwájú ilé wa báyìí, wọ́n kọ síbẹ̀ pé èṣù mi Lola. That is to tell you how terrible it is. But uh, at the same time, I'm going to blame you. Bísí, good nígbà tí n plan kangaroo wedding tẹ́ ṣe ẹ fún yẹn kankan gbọ́ i mean it, it, it's unfair. Um, sir ó ti wá débi ológun gbé sábà yẹn sí sir every day of my life látìgbà tí mo ti pàdé lọ́la ni mo máa fi ń béèrè lọ́la pé lọ́la òun ṣé kí n tiẹ̀ meet ìkannú àwọn family member you know? But each and every time tí mo bá ti bèèrè question yẹn lọ́wọ́ ẹ̀, Lọlá kàn bẹ̀rẹ̀ sí ní máa sunkún ni. Kí ló ń fa ẹkún? After a while tó decide láti sọ̀rọ̀, ó ní pé òun ò ní mọ̀lẹ́bí kankan mọ́, pé gbogbo mọ̀lẹ́bí òun ti kú. Ah! Lọlá sọ báyẹn? Yes. <laughs> so mi ò tiẹ̀ ever rò mọ́ pé à ní pé ó tiẹ̀ lè ní mọ̀lẹ́bí kankan síbí kankan and that's why we went ahead to still do the wedding without anyone from our family showing up so it was even shocking to me láti realize pé oyin ní ẹ̀yìn gẹ́gẹ́ bí uncle you know. <sighs> ó fọ́ nìkan nǹkan tí lọ́lá sọ. So nítòótọ́ àwọn parent ẹ̀ ti kú ṣùgbọ́n àwa tá a kù ní mọ̀lẹ́bí fún rẹ̀ i mean how on earth tó máa sọ pé òun ò ní mọ̀lẹ́bí mọ́ you know ó wà disheartening bó ṣe embarrass ẹ̀ kiri ogun ẹ̀ go and all of that i mean maybe because of the kangaroo wedding tẹ́ lọ ṣe kò torí pé kò sótọ́ fún ẹni we had the family i mean ah god. Uncle, to be very honest, ó ti sú mi. Ó ti sú And I don't know what to do at this point. Tó bá yẹ any substantial advice tell it for me? any tangible advice that can help me, A jọ̀ọ́ kí lẹ fi Um, Lawrence, at this point, I tell you, gbogbo ẹ̀ ọwọ́ because of course ẹ ti ṣe wedding yẹn now the only advice mo lè fún ẹ ni pé just feel pé ìwọ nǹkan to o máa ṣe nínú ẹ jẹ́ kó máa gbénu ẹ that is to say to bá kọ wájú sí ẹ̀kọ́ tá tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́ tá tó bá kò wọ nìkan tó rẹ̀ pa because gbogbo àwọn nǹkan tó ń ṣe fún ẹ ní títì gún ẹ lọ́bẹ you know máa lé ẹ kiri and all of that ó wà disheartening honestly so but you just have to sit down and think of what to do tó bá fi pé bóyá the wedding ẹ sì lè sílẹ̀ fine tí o bá ṣe sílẹ̀ mọ́ ẹ hàn sílẹ̀ kó ní kálukú máa lọ lálàáfíà i mean it's better than this domestic violence ẹ̀ fúnra because she can't continue disgracing you so tó bá fi pé bóyá òun ò fẹ́ fẹ́ fine all well and good tó bá dẹ̀ fi pé òun ṣe ìfẹ́fẹ́ settle it you are a man continue to be one please that that that, is my advice for you hmm? colleagues. nígbà tí ọlọ́run tó mi tán ó wá fi ọṣẹ gbogbo ìhà mi Yeah. The more my man wá. mo bínú sí ẹ má kí mi. ojú yìí ò rẹ́rìn kí ló ń ṣẹlẹ̀. no no kò lè rẹ́rìn náà no tell me kí ni irú géèmù òun tí a ti play pẹ̀lú Alice yẹn náà. <laughs> ok torí Alice ló sẹ́yìn act ah, ah, what's wrong with you. ṣé kò tó torí àbí. ah no ìwọ náà ti jó àwọn èèyàn tó yẹ pé chop and clean mouth ṣé nǹkan tó fẹ́ ṣe fọ́ọ̀mù yẹn dáa tó yẹ pé ìgbà tó ti dé sí Nàìjíríà ọmọ yẹn ló ń kọ́ pàdé tó gbé lọ ṣe shopping tẹjọ ń ṣe love in Tokyo tẹjọ ń wọlé tẹjọ ó wá dé sìn èèpọ̀ ẹ̀pọ̀ ọmọ yẹn wá di nǹkan Nàìjíríà bì so ṣo yẹ kó rí bẹ́ẹ̀ Khalid. wait you're too serious calm down now kí ló ń ṣẹlẹ̀ okay let me tell you something èmi ni mo sọ pé adégún now mo sọ fún ẹ pé adéògùn mọ. Oh, fantastic yeah. o like dialogue tó lò yẹn sórí ìgbà tó ti rí pé adégún yẹn o tún wá padà rí pé adéògùn ibi tádé ò ti gún yẹn kò normal o lọ gbé kúrò níbi tí ò ti gún kó gbé síbi tó gún kó wà lórí igun gangan kó wá gún dáadáa. àìjẹ́ bẹ́ẹ̀ wo tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò mú bì tá a bá yìí ti sọ fún wùrẹ́ ẹ̀rọ jẹ́ ká sùn lóru o i'm telling you now kí what has come over you. Khalid dandan o gbọ́dọ̀ fẹ́ ọmọ oh, yẹn o. okay okay wait can you do me a favour. mo ń gbọ́. ṣé wàá fẹ́. <laughs> as in eh, kí n fẹ́. ibi tó bá rò sí ṣé wàá fẹ́. báwo mo fẹ́ fẹ́ sórí àtọjọ́ tí mo ti rí ọmọ ẹ mo ti rí orúkọ ẹ wájú orí ẹ pé Khalid wife ìwọ ló máa fẹ́ ìyàwó ẹ̀ dẹ̀ ni ó dẹ̀ ti sọ pé ó fẹ́ fẹ́ ó dẹ̀ máa fẹ́ ni. Demola wait stop now you're too serious. o believe pé mo serious right ṣé o fẹ́ kí n serious ni èmi náà serious pẹ̀lú nǹkan tí mo sọ fún ẹ dandan ni o gbọ́dọ̀ fẹ́ ọmọ yẹn. I don't love that girl and I'm not going to marry her. Ah, àwọn afẹ. I don't love her. Wow. Yes, that's just the truth. So you, you don't even love her. I don't love her. I don't love her. Ah, ọkùnrin, this is not fair. So má gbàgbé pé ọmọ yìí lọ ọkọ rí bó ṣe dé sí Nàìjíríà. Tẹ̀ ń gbéra yín kiri, tẹ̀ ń love in Tokyo. You promise her heaven and hell. But let me now tell you one thing. Wo tá a bá ń bára wa rìn tá a bá bára sọ tọrọ kò dáa o. Mi ò dẹ̀ fẹ́ káwọn èèyàn máa fojú kan wo mi pẹ̀lú ẹ̀ ó yẹn ń Please o ní láti change ìwà ẹ̀. Khalid Khalid jẹ́ be so toro tá ń bára wa rìn tá bára sòótọ́ ọ̀rọ̀ kò dáa jẹ́ kí n sọ fún ẹ sórí mi lè jẹ́ kó máa fojú kan wo àwa méjèèjì pé àmì èjò wà responsible ìwọ náà dẹ̀ mọ̀ pé èmi ò ṣeré èèyàn bẹ́yẹn ó kì í gbà tó ti mọ ọmọ tán tó ti jẹ́ tán sìn ó fẹ́ sọ́ọ̀lẹ̀ kí ló fẹ́ káwọn èèyàn máa sọ so let me tell you kò dáa. Ah, okay okay Demola can we go in now. láti lọ ṣe kí mo wá bẹ ìjà lẹ́yìn mi ìwà bẹ ṣe rárá ṣùgbọ́n dọ́dọ́ o gbọ́dọ̀ fi ọmọ yẹn. <laughs> Demola. kí ló ṣẹlẹ̀. you're going why didn't you injury okay guy we'll see later okay <laughs> hey demo. If you are my Fọlájí ọ̀hún. Ìfẹ́. Ìfẹ́ a máa fani sínú dánwò. Ìfẹ́ a máa Khalid, I love you so much. You know I can't do without you. Eh? I want you to be mine. Please. Okay. Um, Alice. Sorry. Ìgbà tó máa bẹ̀rẹ̀, ó dàbí àsálà. Wọ́n ìgbà tó máa parí ẹ̀ ó korò ju ewúro lọ ṣé mo lè mọ reason tó ṣe invite mi síbí báyìí. to sort things out now kálẹ̀ kálẹ̀ bẹ̀rẹ̀ bí ta fi parí sí. thing like what. our relationship. okay listen to me and listen very clear i am here because of two things bá ṣe bẹ̀rẹ̀ àti pé o report mi fún ọ̀rẹ́ mi uh. and i'm here to listen to me i'm here to warn you let me talk let me talk Let me talk. And I want to advise you. Alice, a lè jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò. Kàn ṣe mi àti ẹ̀nà, we're not related. Okay, and I'm ready to do anything you want. Tó bá need anything, pè mí, I will do it for you. Please. Nǹkan tí mo need mo ń bèrè lọ́wọ́ yìí, you're not doing it. I want you to be mine. I can't do it. Don't you understand? You don't have a choice. Listen to me and listen very clear. I can't be yours. Ó ti yẹ, èmi àti ẹ àlè fẹ́ra and that's it that is what i'm here to tell you and sorry bí did ṣe ń dìde tí mo ń fi please. you you can't even try that. oh. you can't be mine. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ help me ẹ jọ̀ọ́ mo fi ọlọ́run bá bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo ń bẹ̀yìn ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ọlọ́run bá ni mo fi bẹ̀ ẹ ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ tó ní lẹ́yìn ni mò ń béèrè. kí lẹ fẹ́. mo ní ìdìrànlọ́wọ́ ni. E, èmi ni mo nílé. ilé nílé ẹ ẹ ṣàánú mi mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ kọ́ lóun kó gba iṣẹ́ ìyanu àti ìṣẹ́ra nílé ayé kó bá ṣe sílé ayé mi kí n ràn ẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni. ok o fẹ́ owó jẹ́ mi wá. ah no no no no owó kan ni mo fẹ́ ẹ kọ ràn mí lọ́wọ́ ẹ kọ ṣàánú mi ni. ẹ tí mo bá fẹ́ béèrè lọ́wọ́ ẹ irú ìrànlọ́wọ́ wo gangan ló fẹ́ kí n ṣe fún ẹ olóòfẹ́ wo ẹ ṣébi ló ń pa ẹ ni ó fẹ́ jẹun. ebi kọ́ ló ń pa mí ikú tí mo kàn fẹ́ ni wípé ẹ ràn mí lọ́wọ́ kẹ̀jẹ̀ ṣàánú mi. ok ó dà ṣé kí n mú ẹ wọlé mi mind. àbí ebi ló ń pa ẹ́. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí o ń ṣe mí túnrẹ̀túnrẹ̀ o ń ṣe mí kú. wá aláyé kí ló ṣe ẹ ṣé o mọ̀ mí ni ah, ah, mo fi èlé wa àtàwọn èèyàn ẹgbàá nulẹ̀ ìwé ìwèrè tẹ́jọ́ ń ṣe nulẹ̀ mo ra dúró sí mi mo ra ṣayé mi o tún wá síbi o tún wá disturb mi kí ló ṣẹlẹ̀ gangan. Ah, ah. mo fẹ́ sáré sùn. o ò lọ ibì kankan láyé jẹ́ kó máa lọ ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀kẹ̀ bọ́ta o ò lọ ibì kankan kí ni. ọlá o dẹ̀ ní sùúrù náà ṣáà rí mi lórí ìdúró náà. tó yá wèrè ní nínú ilé mi ṣùgbọ́n kí n tọ́ náà lójú ẹ ni. ẹ ẹ bá ṣe ní sùúrù ní sùúrù ẹ lọ́lá tó bá ń bá ọkọ ẹja kò mí ìpégun máa transfer sórí àwọ̀ rẹ̀ náà. pẹ̀lẹ́ adájọ́ kí ni tiẹ̀ inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ ẹ bá rí ah no lọ́rọ̀ is alright don't worry ẹ rí. ẹ kó sì lọ. ilé náà wọ crazy jeans kó sì dànù owó gbé fìlà mọ́bìlì sórí bá sáǹdì ẹ ó yá wọnú lé lọ wọnú lé lọ wọ́n lè lọ jàre olóhùn olóhùn lọ níbo ló ń lọ jáde tó bá rí ìyàwó tí Lawrence ṣẹ̀ṣẹ̀ wọ̀ tó bá rí bó ṣe ń ṣe Lawrence eh. ah, ọ̀rẹ́ mi wàá bá kánú. ọ̀rẹ́ mi jẹ́ kí n gbà lẹ́nu ẹ̀. tó bá rí orí ẹ̀ tó bá rí bandage tó fi dé orí ẹ̀ ó tún sọ pé dókítà tó bá treat ẹ̀ òun máa treat fọ́kọ̀pọ̀ ẹ̀. èmi ò ríro eléyìí o. eléyìí máa wá ga o ah, báwo ni Lawrence ṣe wá lu ayé ẹ̀ báyìí tá a bá ń jà bíi kákúkọ lóòótọ́ kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe mo ti move on life mi mú dẹ̀ ti wà ok but bíi káwákúkọ kí ló wá wá débi kán máa gún kán máa ṣá kán máa de bandage mọ́ lórí. ojú kòkòrò ni olè ojú kòkòrò ló wá débẹ̀ olè ojú kòkòrò ni torí ìwọ gan mi ìmọ̀kan torí lára ẹ̀ ń gbà yẹn tó fi ilé ńlá tó tó báyìí sílẹ̀ tó kó lọ bó ní rúmà ń palọ̀ kó ń kó lọ́ wo hmm. bó tiẹ̀ bẹ́ẹ̀ yọ tọ́lọ́ ń yọ ẹ nínú wàhálà àti Lawrence bó bẹ́ẹ̀ yọ. tó tiẹ̀ rí lè tó ṣẹ̀ mú yìí hmm. mo dúpẹ́ fọlọ́run pé ọlọ́run tiẹ̀ ti jẹ́ kó rí lè mú tiẹ̀ ní sí láburú lẹ́yìn lè. ó dẹ̀ máa bá ẹ kalẹ̀ àmín àmín ó máa bá ẹ kalẹ̀ lọ́lá yìí ìyá ó ṣàkó àlejò wa kú gbogbo ìgbà. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan ah ó dáa so ṣe é ṣe máa lọ pa sí ọ̀la àbẹ́ ẹ̀ lọ́mọ. tí mo ti plan ara mi lẹ̀ ní ibo. Okay mo ń lọ o. style tí tẹ́lọ̀ bá mi rán yẹn tó bá rí wàá fọ. Hmm. irọ́ ni. <laughs> ọ̀dẹ ọmọ tí mò ń gbọ́ṣọ fún tẹ́lẹ̀ yẹn mi ì gbáṣọ fún mọ́ ẹlòmíì tí mo rí ń sìn wo style tó bá mi mi fún ní style fún rẹ̀ ló ràn ó dẹ̀ ṣe kí ni no ó wà òkè. ẹ wo gbogbo nǹkan ló gbọ́dọ̀ yàtọ̀ lọ́wọ́ ẹ̀ dáadáa dáadáa. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ kú dìde o ẹ kú gbàgbọ́. tó wá bu omi òkun wá sílé bóun fẹ́ fomi òkun sílẹ̀ ó di dandan ẹ̀tẹ́ ló máa bá a ẹlòmíràn wà nípò ńlá torí pé ó wà nípò. bàbá ọlọ́wọ́ bá gbọ́sẹ̀ ọlọ́wọ́ ló pe tèmi bẹ́ẹ̀. kò ní bàjẹ́ fún ọ. agbọ̀dọ̀ náà ó bàjẹ́ tì ó bàjẹ́ tì. èlé bàjẹ́ o wọn orogún ẹ̀ ṣe. èlé bàjẹ́ o wọn orogún ẹ̀ ṣe. yóò máa dùn ní kò ní kan. agbọ̀dọ̀ náà agbọ̀dọ̀ náà. ẹ̀yin tèmi dà ẹ̀yin ará ilé ẹgbẹ́ e jáde ẹgbẹ́ e, bábá sì tó kọ́ ọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣó tún ti zan ẹni. Eh, ọmọ ìyá mi orí ẹ wà ń orí ẹ wà ń ọlọ́run ló ṣe. o ṣáà ti rí i. kò kéré nú ayé ẹnu tó oṣù tó bá jẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀. ọlọ́run ló ṣe wàhálà ẹ. pé ọ̀nà àrà tó mi ń bá wọnú àgbọn kò lè yéèyàn. kò lè yéèyàn láyé kò lè yé anybody ọmọ tí ọ̀sẹ̀ ah. mo fẹ́ kọ́ adopt mi. Ah. Ah, kí n ṣeré ọ̀sẹ̀ mi ló bu. ìgbà wo ló bọ sẹ́yìn. bàbá ọ adopt mi náà hmm. mo fẹ́ kọ́ adopt mi. ìrọ̀rọ̀ wo nìyẹn. àwọn alálẹ̀ ló máa adopt ẹ̀yìn. <laughs> ẹnu tó alálẹ̀ ń bọ̀ ẹnu tó ẹ jẹ́ ká alálẹ̀ sí mi alálẹ̀ máa ṣe adopt mi n ma jẹ burẹ mọ àbí kílẹ̀ rò pé mọ̀ jẹ ní. alálẹ̀ ló máa dọ́tí. bàbá àdúgbò tí nípa alálẹ̀ ló máa dọ́tí. kí ni sọkùnrin ṣé ọmọ tí ń jalá lẹ. mi ò mọ ẹ̀yìn ọ̀rẹ́ mọ bàbá. magic magic so mọ̀ pé láàrin mi àti ẹ̀ so mọ̀ pé ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ oríire tí mo ṣe hmm. ọ̀sẹ̀ ìtìpọ́nlá ewé àbìfà ìfà ń wọ ọmọ létọ́ ọmọ so mọ̀ pé òun ló gbé lọ fi dà báyìí ṣé kò yẹ kó wá kó adopt. ẹni pé mo sọ pé ọṣẹ mi ni ọṣẹ bisabisa tó lò. baba ẹ má kí cast yín o. cast mi. ẹ má kí cast yín o. casting, mi. iṣẹ́ gbọ́n sí. cast mi bóyá mo jọ dẹ́kun. gbogbo àwọn gbogbo àwọn ṣe tẹ́ ẹ̀ ṣe ẹ̀ ṣe o pé fake ni ṣá. Mm. Ah, ṣé torí pé bí a mi fẹ́ sọ̀rọ̀ Eh? àwọn lẹ́wọ̀n yẹn ò lẹ́jìtì. sáwọn ni wọn sọ bẹ́ẹ̀. àwọn ló sọ bí àwọn èèyàn mẹ́ta ló ti sọ fún mi wọn ní ah. bàbá tó wà lẹ́yìn ẹ̀pọ̀ ti gbá wọn jìnnà. mẹ́ta àwọn lòun ọṣẹ tí mo fẹ́ gbé fún wọn gangan nìwọ lò yìí. ẹ kúrò bẹ́ẹ̀ náà ọṣẹ yín kọ́ mo lò ọlá olúwa mo fi mi ọlọ́run ló ṣe yìí olúwa ló ṣe yìí. kò sí ọ̀la tó dúpẹ́ àjọ <laughs> olúwa pẹ́ gbogbo wa ó sá ti dà báyìí kò ní ebi o ṣọwọ́ imọ́ àbí. mo ṣọwọ́ imọ́. mi ò lérò bẹ́ẹ̀. àdùgbò ẹni kan káàdì mi náà lọ jìnnà ọmọ ilé mi náà. ọmọ ìyá mi na god na god ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ èmi náà ti prepare àwọn kan náà fún yín èmi gan mi lè kúrò bíbá ẹ̀ kí n má rí yín. sẹ́fẹ̀ mi no fún gbogbo yín ni gbogbo ilé gbogbo wa ni gbogbo ara rẹ gbogbo apapata gbogbo àjọ wa ni o ti yẹ yín sìn so máa ṣe one hundred and fifty thousand fún yín eh? máa ṣe transfer ẹ má wọrí. ìyá bàbá sí ìyá bàbá wa. ẹ máa fáwọn náà mo máa dọ́dọ̀ wọn náà. <laughs> ẹ wọ́wọ́ ẹ kì í ṣe transfer. dadi lẹ́kẹ̀ẹ́ tó wù lò. <laughs> ọlọ́run ló pe tèmi bẹ́ẹ̀ ọlọ́run ló pe tèmi bẹ́ẹ̀. tẹ̀tí dẹ́gbà. tani tani kí send owó yẹn sí. tani kí no bàbá ni máa send owó yẹn sí. no ẹ kì í ṣe ah, ah, bàbá ni máa ṣe sí bàbá àdúgbò. bàbá àdúgbò ẹ mọ̀ pé mo ní as beneficiary bọ́lá kan ọba yín bàbá yìí ti ń gbowó sí pẹ́ o. ọmọ mi ni. mọ ti mi má tún sọ pé ọmọ mi ni mọ. bàbá mo ti sẹ́ni one hundred and fifty k. one hundred and fifty k. ajá ẹbí ni ma ẹbí. ó ti lọ ó ti lọ ó ti lọ ó ti lọ ẹ mọ ẹ mọ kan ẹ lọ́pàdà wà ló wà lọ. Bàbá yẹn wá sí ibi ẹ̀ bá gbowó ẹ̀ bá gbowó ẹ̀ má gbowó bàbá ẹ kàn bẹ báyìí kí n ká sí ilé kejì. ṣé kí n má tàn irú eléyìí ò ṣẹlẹ̀ rí afẹ́ndẹ́rù lọ́rọ̀ tí èèyàn bá jẹ ẹran tí wọ́n pè ní ẹ̀ta èèyàn lè sùn fún seventeen days bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí ohun tó lè ṣe èmi ti wá lọ rèé bi Olúfẹ́yìndé pé ọmọ tó sùn yìí o kí ló lè máa dà á láàmú Olúfẹ́yìndé jẹ́ kó yé mi pé ó ti jẹ ẹ̀ta pé ká má ṣèyọnu seventeen days ni ó fi jí kákan máa gbọ́ ẹ ṣàhàrùn ìsì àbí ẹ ṣàgbọ́tì ọ̀run kò ní sábúrú. ṣé ẹ ní oògùn ẹ dọ̀fẹ́ wọnú ilé ẹ dẹ̀ lọ jì. ṣé bí ọtí máa ń dọ̀fẹ́ ká. Ah! Fọlájí ọ̀hún. kádìrì ah. kádìrì. Fọlájí ọ̀ Fọlájí ọ̀ ẹni tó lè. olúfẹ̀yìndì ẹ̀ mọ̀ ṣe ẹ̀yin kúnnukún tí jẹ̀dí ọ̀sẹ̀ yìí ṣe ẹ̀yin àkàlàmọ̀gbò tí jẹ̀dí òru ẹ̀ ṣe tẹ̀ padà. Hmm, bàbá àdìgbò kí ló dé báwo ìwọ ló dé mẹ́wàá ti ṣẹlẹ̀. ìṣẹ́jú mẹ́wàá náà mo sáré wọlé. ìṣẹ́jú mẹ́wàá wo. sisi kọdù láti jẹrin. ó ti kó gbogbo ilé sí payà. kí ló dé kí ló ṣẹlẹ̀ bàbá. a ti jẹrin ló ti sun oorun ẹlẹ́yà sínú ibẹ̀ yẹn tó yẹ pé ààrẹ ni tó máa jí ẹ tó kàn ọrùn tó ń ọrùn ẹ ìjọba ti mọ̀ sọ́rọ̀ yìí àwọn ọlọ́pàá gan ti mọ̀ sí gbogbo wọn ló ti wá síbí tó kàn ọrùn nǹkan tọ́lọ̀ fi bù ẹ́ láṣìírí ọ̀hún bá ti fi ambulance lọ dọ̀m̀pù ẹ sí mọ́ṣúárì ah, ah. nítorí pé òṣì wọn run lọ́sẹ̀ ni kà fi ẹ́ lẹ̀ wípé tó o bá ti mímọ́ kà pọ̀ wọn. láti jẹ láti jẹrin ló ti sùn. Ah, bàbá ògbólúkọ ẹ bọ́ lè bẹ mo ti pé ní ìsìn ní ìsìn ni mo wọnú ilé kò tí ì pèsè ìjì mẹ́wàá tí mo kàn ní sálẹ̀ sùn tó ní mo fẹ́ lọ síbì kan ẹ̀yìn bàbá àdúgbò kí n dé ètò yìí. seventeen. ẹni seventeen seventeen ìdìbò tí mo ní mo ní tí mo lọ lọ́ọ̀dì fourteen ẹ̀wọ̀n kí n wọ́sọ mo ti múra báyìí ni. a jẹ́ pé o ti bá wọn jẹ o ti bá wọn mu lóde ọ̀run ni. ọlọ́run má jẹ́ mi ò bá wọn jẹ. seventeen ni ọgbẹ́ wọn wọn ni mo ti lọ pàtí lójú ẹni seventeen wọn àmọ́ tó ṣẹlẹ̀ àti kódà àti lọ police station àwọn ọlọ́pàá ti kó gbogbo ara àlejò wọn ti dúró wọn sá ń gbọ́ tó mi wọn ní mímí tí mi kì í ṣe mímí wàhálà pé tá a rí pé ó fẹ́

ó ti pàdé ọmọbìnrin kan ọmọbìnrin ilé rẹ̀ ní gbé ọmọ ti fún un ní mọ́tò ó ti kówó fún un tí wọ́n ti fẹ́ra wọn kódà alákòye ti tún lẹ́yìn ìgbà tó kókó lè ó tún ti wá nulẹ̀ tó ti wá fáwọn èèyàn lówó àwọn náà tún fi alọ́kàn balẹ̀ pé ká mọ̀ wọ́rí kájí ọmọ gbé bẹ́ẹ̀ ó ní nǹkan kan ò ní í ṣe ọ́. mo múra báyìí mo fẹ́ lọ sọ́dọ̀ ọmọbìnrin kan mo sì sọ fún alákọ̀wé ó sì ní kí n sáré gbọ́ kí n sáré jẹ kí n jẹ́ kó rọrùn pọ̀ mo sì wọlé mo wọlé tẹ̀ láti lè wá sọ pé láti jẹrin eh. ó sì ti ní mọ́tò. Ah! wọ́n ti gbé ẹ̀tà àbáyé. ó gbé mi ẹ̀tà àbáyé. Ah! ẹ̀tà ẹ̀tà sìn. ọdẹ padà ní. àwọn ayé ìjọ ni wọ́n máa ń pé ọjẹ ẹ̀tà ní fi ń sùn ẹ̀tà sìn nù ó ti gbé nǹkan fún ọjẹ. ọwọ́ akẹ́ máa lògó mi ah. èmi ni mo kàn ń lo àbí. ó bọ̀ lówó gbogbo ẹ sí. kò sí wàhálà ẹ má wọlé. ọ̀rọ̀ yín ò yé wa. kò lè yẹ̀yìn ó yé mi ó yé alákọ̀wé sẹ́ẹ̀ pé mo bójú ti ń jẹ́ wọn ò kọlà fún wọn ti bójú yín jẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ẹ rìnrìn o. wá àbájọ tó fi sùn ó ní sínsìn àmọ́ ẹ̀yin ò nílẹ̀ mo dúpẹ́ ṣé mo sọ pé yóò jì ṣé mo sọ pé yóò jì ọmọ burúkú alákọ̀wé yìí olórí burúkú kíní burúkú tí a máa mú nísìn ó pò pọ̀ fún ẹ̀mí lọ mo fẹ́ lọ kí irúnmọlẹ̀ pé irúnmọlẹ̀ ṣe seventeen days ló dá kò pé seventeen mọ́ kò sí bó ṣe lè lọ́rọ̀ tó bó bá ní o máa fọlájì ọ ìwọ tó bá sọ pé máa tún rí ayọ̀ mi tó dàbí ayọ̀ mi máa sọ pé irọ́ ni but it is you. kọkùnrin rẹjò kóbìnrin pa kóbìnrin rẹjò kọkùnrin pa ìkan náà kúkú ni ìgbà tí mo tiẹ̀ kọ́kọ́ kọ ẹnu ìfẹ́ sí ẹ mo ń wò pé ó máa máa wò ó pé ah báwo lobìnrin ṣe máa máa kọ ẹnu ìfẹ́ sọ́kùnrin nítorí normal thing ni kí ọkùnrin kọ ẹnu ìfẹ́ sóbìnrin mi mọ̀ pé ó máa understand mi. mo understand gbogbo yẹn ayé àtijọ́ ni ṣe yẹn standard. Oh, I don't know what to say again, but I just want to say thank you for everything. Oṣogun, at least ó dá ayọ̀ mi padà fún mi i'm happy again and mo dẹ̀ promise ẹ pé gbogbo ìlérí tí mo ti ṣe tẹ́lẹ̀ ni màá padà ṣe fún i promise you that thank you so much thank you too. Thank you, you're my everything. So thank you. Ìwọ máa lẹ́ni bí ọkàn mi, olómi jọjà sọ̀rọ̀ fẹ́rẹ̀ ń dà mí lórí rú ìwọ la yan mọ́ mi látọ̀run wá. Desola Desola kí ló ṣẹlẹ̀ you're smiling so you don't know. Ah. kí ló ṣe um, <laughs> uh, mo smile mo lè smile now ah, ó yá jẹ́ ká máa sọ̀rọ̀ wà lóyún bọ́lá bá dé wow pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ látàárọ̀ so mí pé mo kàn ń da ọ̀rọ̀ lẹ́ẹ̀ni. babe now stop it mo kàn wà lost in talks ni rán mi létí ibo labọ́rọ̀ dé. kí lọ̀rọ̀. Ah, kí ni mo ń rò. because mi ò lè máa sọ̀rọ̀ bí látàárọ̀ kó ní o wà lost in talks kí ló ń rò. ibo la sọ de mo náà mo rántí à ń sọ̀rọ̀ lọ ni à ń sọ̀rọ̀ ah, ah. ọ̀rọ̀ wo la sọ. ọ̀rọ̀ wo la sọ what is wrong with you girl mo ní so many things lórí mi nù má bínú ó yá rán mi létí ibo la sọ̀rọ̀ dé. <sighs> ṣe bọ́lọ̀ bẹ́ẹ̀dẹ̀ là ń sọ lọ́wọ́. ọ̀rọ̀ bẹ́ẹ̀dẹ̀ mi ibo la bá dé. ta la fẹ́ ṣe ń bí ìbàyí tá a fi ń dúró de mánéjà. òótọ́ ni ọ̀ òótọ́ ni òótọ́ ni òótọ́ ah. ni ó ṣe rán mi létí mi ṣó mọ̀ pé mind mi ah, má bínú má bínú má bínú má bínú jọ má bínú ó aṣọ òní ká wọ ṣé ká wọ all white tí ń wọ ní ká ṣe. are you for real? gbogbo nǹkan tá a ti sọ tá a ti sort out ó tún bí mí sìn. a ti sọ̀rọ̀ aṣọ ah. a ti sọ̀rọ̀ irun. èèwọ̀ ah. màá wá gbà mí kẹ́. àǹkan ti ṣọ̀rẹ́ mi. ẹ ẹ ó yá ní sùúrù ní sùúrù èèwọ̀ là ti sọ jẹ́ ká mú láti ibi tá a sọ dé ká sọ àwọn eléyìí tá a ti sọ. mo rí nǹkan nǹkan ti ṣọ̀rẹ́ mi. àǹkan ti ń ṣe é òfúra ni ìkọ́ ta ti sọ ta ti pa ta ti kún o tún bí mi pé wo ló kù. bí mi ò rí ọ mi ò lè sun ọ bí mi ò rí ọ mi ò lè jẹ ọ. ìdùnnú mi mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo nǹkan tó ti ṣe nílé ayé mi látìgbà tí mo ti mọ̀ ẹ́ ṣòrí láìsí ìwọ ni ó ṣùọ fún mi pé sawmill ni màá ti máa ṣiṣẹ́. <laughs> ọlọ́run bá nìkan ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó mọ̀ pé tọ́lọ́run ò bá ṣe ìwọ̀nba tó ṣe ìfáwà ó pọ́sibù kí a má pàdé ẹ̀yìn ó pọ́sibù ká má fi ọlá rán so ọlọ́run ní ká dá gbogbo ọpẹ́ àti ọlá padà fún un ìdùnnú mi tó bá sọ fún mi pé màá lo iphone thirteen pro max màá ní irọ́ ni ah. <laughs> ṣebí ọ̀nà ló túra góòdì fún mi. stop it àjọ báwa láì fọpọlọwọ ni tí mi ò bá wá ni mo náà wọ thank you very much god bless you for me um, ìdùnnú mi ó lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ ó ní mánì kan tó ń gbé ní ghetto tó wà ní ìyẹn ẹ̀yìn ilé wa yìí mánì yẹn máa ń disturb mi gan gbà tí mò ń jáde lánàá ló bá sọ fún mi wípé òun wá ṣe. kí ló dùn dá àjà mi àyà mi já <laughs> mo bó hàn ni. no no okay. so mo bá sọ fún pé irú iṣẹ́ wo lẹ̀ ń wá o hmm. ló bá sọ fún mi pé òun discover wípé àní gate man nílé ó ní òun fẹ́ máa ṣe gate man pé ká jọ ká employ òun kò sí kan tí ó fi bẹ̀ mí so èmi náà dẹ̀ fi wí pé báwa náà ṣe ń ṣí gate lọ bàjẹ́ ṣí gate pọ̀ kò make sense o mọ̀ tí màá ní bá wa pẹ̀lú wa ń sìn olùwọ́n bá wa ṣí gate at the same time ó tún wọn bá wa fọ mọ́tò náà so èmi ṣáà sọ fún pé kí n sọ fún ìdùnnú mi náà kó ló di pé mo fún ní ànsà. Ah. <laughs> orí ẹ̀ sọ lóòótọ́ ẹ kò sí problem ìgbà tí òun ti discover pé àní security àní gateman tí wọn náà dẹ̀ ti dẹ̀ ti jọ discover ah, nǹkan tó bá ti fẹ́ ni èmi i don't have any problem about that ìdó ah. kárò lóòótọ́ náà bá ṣe ń ṣí géètì lọ ṣí géètì bọ̀ yẹn kò wá òkè ẹ kó máa bọ̀ náà so anytime tó bá ti fẹ́ kó bẹ̀rẹ̀ ṣẹ́ gbogbo ẹ̀ inú ilé ìwọ ló ní so tó bá ṣe fẹ́ kó ṣe náà. wow <laughs> well um, èmi ti sọ fún pé mi máa sọ fún ẹ náà oh. kó ló di pé mo fún láǹsà. bá a dá lóhùn anything tó bá ti ṣe tó bá ti ní kó wá kó wá tó bá ti ní kó má wá ìwọ la láṣẹ <laughs> um, ìdùnnú mi there is another one I want to tell you. okay tell me ó ní àbúrò mi kan tí mo wáṣẹ́ fún un ó ti yẹn sìn ó wá sọ pé òun ò lè ṣiṣẹ́ pé òun fẹ́ máa tajà so èmi fi pé business tó ló ń fẹ́ ṣe ó máa lera díẹ̀ because kò sówó kankan lọ́wọ́ mi láti fi sponsor ẹ̀. èmi náà ò rí lì láì kéèyàn máa tajà kéèyàn máa ṣiṣẹ́ lọ́ńdà yàn o ṣé you get but tó bá yẹ pé fúnra lára wọn náà fẹ́ máa tajà o oh, get point mi láì kéèyàn ló máa ṣiṣẹ́ ló ń dáyàn but tó bá yẹ pé fúnra lára wọn náà fẹ́ máa tajà kò sí nǹkan tó bàdí bẹ́ẹ̀ kí lè tó wá ń kí fún wọn. a ò gbé e máa ní láti kí fún náà kò sówó kankan lẹ. a má kí fún náà kò dáa ṣówó yẹn wà pọ̀ hmm, owó yẹn ò owó yẹn pọ̀ bíi um, one point two million naira ooo oh, kí ló máa ń disappoint mi báyìí ah, ó ti délẹ̀ kejì wò má ṣe tèmi o má ṣe tèmi ó ti délẹ̀ kejì tó jẹ́ káyà mi já olówó yẹn pọ̀ so owó point two ló pọ̀ come on ah ah má wọrí kọ́ wá rí mi máa fún. thank you very much <laughs> god bless you normally no, kò yẹ ká tiẹ̀ máa disturb ẹ náà because you have done enough for me hmm. eléyìí tó bá fún mi no. òun náà lèmi náà máa ń fún o <laughs> ṣe kan babe mi. Ah so the security man so anytime tó bá ti fẹ́ tó bá ti wọ́n láláṣẹ nínú ilé yìí ó kàn jẹ́ wípé ẹ̀yin ọkùnrin ah, ìwà kan náà ló wà lọ́wọ́ yín ìṣe kan náà bákan náà lẹ ṣe máa ń ṣe ṣùgbọ́n still náà èmi ṣáà ó ṣáà ti gbà fọlọ́ máa dẹ̀ máa gbìyànjú ṣùgbọ́n. let me tell you this Femi, I will never disappoint you. I'm tired of Never. that. I'm tired of hearing I trust you. It's fine. Lord, save me, my darling. fọ̀rọ̀ rẹ lọ mi kí n fọ̀rọ̀ mi lọ ẹ olómi gàrí sí papọ̀ ó ṣe mí túnrẹ̀ túnrẹ̀ o ó ṣe mí wá. Táyé mi já sọ̀rọ̀ ìfẹ́. jájọ wà papọ̀. ṣe rí gbogbo àwọn tẹ́ẹ̀mù wọlé ọ̀hún kì í ṣọkọ yín o àwọn lè wá láti wá gbá gbogbo nǹkan tẹ́ kó jọ tipẹ́tipẹ́ láti wá kó lọ ni o. Ah, alàgbà. Ah ẹ bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe náà ni mo ṣe iye aago tẹ́lẹ̀ ni ẹ máa débẹ̀ náà ni mo bá ń bẹ àbí kí ni gbogbo ilé ìbá ó ti sú mi ó ti sú mi báyìí. Ah. ṣé ẹ rí ẹni tó jẹ́ ọkọ yín ẹ ó máa wá gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ó máa fún yín ní nǹkan tẹ́ ẹ fẹ́ràn jù ló máa fún yín as gift. ọ̀dà. Eh, eh, lọ́jọ́ Jímọ̀ láago márùn-ún nírọ̀lẹ́ kò sí wàhálà mo ti gbọ́ ah! wá sọ ìjọ. Quadri ah, Quadri. ẹ kú dùn màdà ẹ kú jókòó sá. jọ ń bolo wa. ẹ mú wa ní rúùmù òkè yẹn ni ṣe ẹ̀wọ̀ tọ́ílẹ̀tì òkè yẹn ó ti ní ìdí plumber o gbogbo mi ti pọ̀ ní gbonu lé ó ti dé sí rúùmù go ó ní mò ń là tààrọ̀ fọmi ìfẹ́ wá torí wúrà ń pé wọ́n ti wọlé àlejò ti wọlé lẹ́ẹ̀kan kí n tó lọ sókè ìdí nìyẹn tí ó ti jẹ́ kí wọ́n ṣàyè fún pé a ní ìdí eh, plumbing tó máa bá wa ṣe mọ́. Ah, jọjọ ok òun àtẹ́ǹdì sí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ àbí. ṣé ẹ sọ̀rọ̀ ni òkè ni mo wà mò ń nu omi yẹn ni mi ì torí pé ó rí pé mo lálejò ò lè wá sọ now ṣé common sense ẹ kò yẹ kó sọ fún ẹ wípé ó yẹ kó lọ pe plumber wá. Ah, but nǹkan tá à ń sọ common sense ni ó rí i pé iṣẹ́ plumber mi so the next thing ni pé kò dẹ̀ lọ pe plumber wá ó wá jókòó kalẹ̀ síbẹ̀ yẹn ẹ kò máa sọyàn dúró níkanra kalẹ̀. ṣé kí n lọ sìn ni. go go. ẹ̀kọ́ mi kò ní máa sanwó fún ṣé kí n tètè dé àdúgbà wò. oh god. madam ṣé kí n padà wálé ni. àní kò gbé bẹ́ẹ̀dì dání àti pillowcase kò dẹ̀ gbé kúṣíṣíà náà lọ. Eh, madam. oh oh god. ah kó máa dá sísẹ́mù èèyàn rú. bó tilẹ̀ ń Yeah, you're right. Òtọ́ ni sọ fún pé mọ̀ ọ́. Nípa àwọn fẹ́ máa jáde, ọlọ́run ní kò bá mi. Bínú ṣe rí lobìnrin yàn. Èmi náà dẹ̀ ní intention láti wá tẹ́lẹ̀ but mo mo gbọ́ àwọn rúmọ̀ I'm not too pleased with it at all. So mm-hmm. though yeah yeah yeah though but tí mo gbọ́ wọn mo ti jà fún ẹ gidigidi gan pé ẹ́ Désọ́lá mi kọ́ kò jẹ́ ṣerú ẹ̀ ọ̀mú wọn tún wọ̀ pé jẹ́ tí wọ́n at least kó lè enlighten mi mọ̀ lórí ẹ̀. ah mo gbọ́ pé wọ́n lòun fẹ́ Khalid. wọ́n ní òun fẹ́ Khalid. yeah kódà wọ́n tún ní wọ́n pàdé ìwà tiẹ̀ ní shopping mall kan lánàá. Hmm. so wọ́n tún ní wọ́n tún rí yín ní gym center even swimming pool. Hmm. Eh, kò tí ì sí big deal nínú gbogbo nǹkan tó sọ yìí. Ah, ẹ bọ̀ still náà ṣé lóòótọ́ lòun fẹ́ Khalid. Mm -hmm. I need to know. I don't understand. Wọ́n rí wa ní Mani supermarket, wọ́n rí wa ní wọ́n rí eh, ṣé Khalid kí ló ṣe Khalid? Ṣé òun fẹ́ ni? Khalid is a man now. Ṣé Khalid ó fọ́ lójú ni àbò rọ lẹ́sẹ̀ àbò rọ lápá? kí ló dé tí o lè tí tóbìnrin ò lè fẹ́ Khalid I don't understand. ṣé ò ń sọ fún mi sí pé gbogbo rúmọ̀ tí mò ń gbọ́ ìwọ̀n tọ́ ni. yes mo fẹ́ kà lè tó máa pé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn téèyàn kan bá dà fanu èèyàn kan ló máa kọ mi. àyíká òsì ló kó yẹn. kí ló dé. Ah! Désọlá ifákífá ló kó yẹn. fá ẹ̀mí ò ní kó má kó fá o bó ṣe wá jẹ́ fá Khalid ah. of all the fast tó wà nílùú yìí. ifá Khalid ló wù mí kó mú dẹ tí kò nìyẹn kò dẹ sí nǹkan tí bàbá ńlá bàbá ẹnì kankan máa ṣe sí. yes mo ti kọ nìyẹn kí ló ṣẹlẹ̀. kò sí wàhálà ó ti kọ àbí. bẹ́ẹ̀ni kò sí wàhálà Ọlọ́run but máa jẹ́ kó mọ̀ pé ifá tó kó yẹn wọn ò kóró ẹ̀. Ah. ọ̀rọ̀ yìí àbí mi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣe wá ká ẹ lára báyìí. bó tilẹ̀ ń kó lọ́la tó ṣe bó bá ní ó máa dandan ẹ̀tẹ́ ló máa bá a kò sí bó ṣe lè mọ oúnjẹ ṣètò. ṣé a máa ń tó ní bá rìn ká má tó ẹni bá sòótọ́ rọ̀ ẹ́ kí ni game ti wà àti Desola àti Khalid ten ń play láàrin ara yín yẹn. ọ̀rọ̀ tó important kan mo rò fẹ́ fẹ́ sọ ṣé nítorí ẹ̀ lè ṣe wàá lejú kokoko tẹ ẹrúnjú pọ̀ tẹ bí ẹni tán so pa kò tó torí. Ah, ẹ wo Khalid tẹ̀ ń sọ kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe ọ̀rẹ́ àti kékeré ọ̀rẹ́ àti secondary school kò sí nǹkan tí mo fẹ́ fi so ẹ fi Désọ́lá àti Khalid lẹ̀ kọ́ máa bá fẹ́ mu lọ mm. even lọ́jọ́ wedding gan mo máa lọ so please. no sọ̀rọ̀ ṣé mo ò sọ fún ẹ. no no no no no o ò lè sọ pé ká fi wọ́n sílẹ̀ àwọn méjèèjì tí ń play love láàrin ara wọn ṣé ló ń play love káàkiri ó dẹ̀ ní ká fi wọ́n sílẹ̀. Ah, kí ló dé mo ní kó fi wọ́n sílẹ̀ kó máa bá fẹ́ ara wọn lọ. ibo tọrẹ tí mo ti mọ lọ pé kí ni ìṣòro ayé ẹ kí ni ìṣòro ayé ẹ alára alára ọ̀rọ̀ òun kí ló kún ẹ̀ kó o jẹ fílẹ̀. ẹ wo ẹjọ ẹjọ ẹ wá máa lọ please ẹ wá máa lọ ah, ah, ah. ẹ mo gbé nǹkan kan ó dẹ̀ ti fẹ́ máa jóná sọ ọ̀rọ̀ tí mo sọ́ọ̀sì ti wá fàjà. ẹ máa lọ mo bízì. ẹ jẹ́ ká gbẹ́nu sí ìwọ tó wà lórí náà àti wá ìjà ẹ ẹ ọjọ́ tí wọ́n máa fi òògùn eku sínú nǹkan fún yín ẹ ní yẹ́ ẹ̀sìpẹ̀ tẹ̀. ó yá bábúyọ púpọ̀ sọ bẹ́ẹ̀ sí ìwọ kankan ò ní lè jẹ fúnra rẹ á ẹ̀tẹ̀ ńlá ni agbára bẹ lórí àwọn. kí la rí gbọ́. báwo ni sọ ọkẹ lọlá sí ìwọ la wá rí náà then ìkẹ́kọ̀ọ́ tó ń yà wá lẹ́nu reason tàbí wá síbi ni pé last time that one be ó wo àwọn ìwà kan tí kò normal i'm sorry to say say you but mo wò pé at the same time téèyàn bá ń bínú èèyàn máa ń ṣìwà wò bọ̀ kò yẹ kó lọ tó yẹn ó ti lọ jù torí mo wò pé embassy embassy ò tí ì di báyẹn lọ́wọ́ ẹ̀ náà. Desmond lọ́lá sórí ọ̀rọ̀ yẹn surprise mi gan mi ní parọ́ fún ẹ àwa wí tó wá sọ pé fẹ́ paná sìgá mọ́ mi lójú èrò mi gbá mo di báyẹn lọ́wọ́ ẹ̀ náà lọ́lá abo bẹ́ẹ̀ èmi àti Desmond à ń kọ́ Lawrence ní kọ́kọ́ ṣé torí pé mo fọ́gi mọ́ ẹ lórí lọ́jọ́ yẹn bá sì. ó ti lákọ̀ọ́ mọ́ mi lórí again. Ah, ẹ dúró náà yín méjèèjì ẹ kàn gun ẹ níyè ẹ lọ́pọlọ a ní wípé mo fẹ́ rí yín láyé Lawrence mọ́ ẹ mójú ẹ mọ́ra ni. nísìnyí náà lọ́la ṣé o understand nǹkan tó sọ ọ́n sì sá. mi ò understand ẹ ni mo sọ. o fẹ́ yí wa ní ayé Lawrence. yes. ẹ lọ́la jẹ́ kí n jẹ́ kó yí ẹ bóyá olóòrùn wípé àwa la ń kọ́ Lawrence yẹn ọ̀rẹ́ gidi la jẹ́ sí Lawrence. ẹ lè kọ Lawrence ṣó fẹ́ gbọ́ ẹ̀yin méjèèjì ẹ̀ tó bẹ̀ ibo ló ti fẹ́ gbé wọ̀ ṣé nínú bíi Lawrence mi èmi ló lè ṣòmọ àní ṣé ẹ̀rí mi ni ṣé kò pọ̀ létí yín ni. ẹ ń bá dẹ̀ ṣe mo gbé wá síbi bọ lọ́la gbàwó láti wá fi àgbà wa wọlé níbi gbòó lò ó. ẹ ti ń pẹ́ jù lórí bíi ẹ̀yin méjèèjì ẹ ti ń pẹ́ jù mò ń jáde ni ẹ ṣáà rí i pé mo ti múra mo ń jáde lọ ni so therefore out. tẹ́ ẹ bá lọ ìgbà tẹ́ wọlé ẹ bá géètì yìí títì mo ń jáde ẹ ti géètì mi ẹ ti yá wèrè. kò sí bó ṣe lè lówó tó kò sí bó ṣe lè lárò tó tó bá nílò máa bọ̀ ọ́ lájú. kọ́dùrì lẹ́jọ́ ọjọ́ kò sí bíbà. ṣé kò sí. mo kàn wọ́n pé kí n jókòó síbi náà nítorí atẹ́gùn bíbà. Ah, ló wá dá jókòó síbi. bẹ́ẹ̀ni. ẹ anyway ṣé èèyàn kan kò béèrè mi. rárá o ẹnìkan kò sí béèrè yín lẹ́nu. ọ̀gá ah, ẹ ok jọ tá a bá rí èèyàn tó béèrè mi jọ má hesitate láti pè mí sí wàhálà. ṣe. Eh, ẹ madam ẹ eh, mo mo mo bá yín ra kínní. àà ah, ah. ó ra bisikíìtì fún mi. bẹ́ẹ̀ni. ẹ jọ báwo ló ṣe mọ̀ pé mo láìkì bisikíìtì. mo máa ń rí inú ilé ni mo lè rí i pé láìlọ́nà ló máa ń pọ̀ jù nínú òkè níta máa ń kó dọ̀tí sí wọn á lẹ́yìn ló máa ń jẹ. ọ̀dà hmm. ó ṣe mo appreciate ẹ̀ gan. Yes má bínú wípé kò pọ̀ kò kàn fún yín kẹ́ fi ṣe nǹkan friday níwọ̀n bàtàgbára mi ká ni. ok <laughs> ọ̀dà ṣé o lè tẹ̀lé mi wọlé. ìyìn kò sí nǹkan tó ẹni tó lè lò lóṣù ṣùgbọ́n tálá kò tẹ́tà fi géètì sọ. <laughs> àti wọ àti géètì jọ ta ló ní èmi mo ní géètì jẹ́ àlọ́ rárá má ṣubú má ṣubú. Ah! kí ni mo wá ṣe báyọ̀. ah mo this is a very sista péjú etí ń jáde nìyẹn ẹ ká sọ ah, tí mo dẹ̀ sọ fún yín pa fẹ́ẹ́ ra lé ni. Ah, mo tún ti gbàgbé bá alábọ̀ ìwé iṣẹ́ má bínú dúró ọ̀nà mo ń kánjú lọ síbì kan ni ẹ jẹ́ ká wọlé. ẹ má wọrí nǹkan tá a lè dúró sọ náà ni. Ah, ẹ̀mí sọ fún mi wípé kí ló dé tẹ́ ẹ̀ tẹ̀lé nǹkan tí ẹ̀mí sọ fún yín. gbogbo nǹkan tẹ́ ẹ ní kí n ṣe ni mo ṣe mi ìyọ̀ kan kúrò bẹ́ẹ̀ mi ìdẹ̀ fi kún mo ṣe. àbí ó lélẹ̀ tí mo gbàgbé ni rárá gbogbo ẹ ni mo ṣe. aago mélòó lẹ máa ń débẹ̀ yẹn. Ah, ṣé rí ta láago yẹn hmm. before time tẹ́ ẹ sọ fún mi yẹn o ni mo máa ń dúró débẹ̀ nítorí kí má bàa gbàgbé time àbí kí ó má bàa kọjá ṣó mo fi máa ń dúró síbẹ̀ kó tó di time ẹ bí mo dẹ̀ ṣe ń débẹ̀ mo máa ń báyàn bẹ́ẹ̀ even the last person tí mo bá ń bẹ̀ gan is my great man mo dẹ̀ mú wọlé. Eh? ó ń ládé orí mi dé ni. Ah, ẹ ti bọ̀rọ̀ jẹ́ gate man yín ah, ẹ ti ṣe mistake. ẹ̀mí ń sọ fún mi pé dédé agogo tí mo sọ fún yín lẹ́nu yẹn máa ń débẹ̀. Eh, time before time tẹ́ ẹ sọ fún mi yẹn mo máa ń lọ bẹ́ẹ̀ mo dẹ̀ máa ń báyàn bẹ́ẹ̀ mi ò mọ̀ pé. gbogbo àwọn tẹ́ ń bá yìí ọ̀hún ṣáde orí yín. Ah. Oh. bọ̀ ẹ̀mí mi ò jẹ́ kó yé mi wípé ẹni tí à ń sọ yìí ẹ̀yin àti rẹ̀ ẹ ti mọra ti pẹ́ ẹ̀sìn ló ń fa èdè àìyedè láàrin ẹ̀yin méjèèjì. ẹ̀sìn àti mọra ti pẹ́ àbí kàlídì. okay um, khalid sori gbogbo nǹkan tó ń sọ látara tí n bá ní kò yé kò yé mo dẹ̀ understand dáadáa ó sì wọ́n náà wò ó láti bàtà sí wọn secondary school. ó ti pẹ́ gan-an bó ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ tó ṣe ń sọ yẹn kò lè work kò tiẹ̀ lè work rárá and uh, <coughs> by the way ó yẹ kó ti marry by now bá ló da yìí. Uh, you're right actually ó ó yẹ kí n ti marry wọ́n ṣó mọ̀ pé Ọlọ́run ní plan fún everything ṣe you understand Ọlọ́run ní plan fún ìní yìí reason tí mi ò ṣe tí marry nìyẹn and i'm here to marry you Peju. <laughs> oh goodness ah, ah. jọ ṣé gbogbo kan tí mò ń sọ látara kò yí ẹ ni jọ ó ṣùọ fún mi wípé o mọ àwọn pẹrẹǹtì mi dáadáa. of course. okay jo má bínú ká lè àwọn pẹrẹǹtì mi. ó sọ̀rọ̀ ní gbogbo yẹn bí ọmọ bishop. ok ah inú mi dùn fún ìṣèrántí ok ta làwọn pẹrẹǹtì tiẹ̀. Péjú ok ọmọ àfà so. <laughs> ọmọ alájí ẹ̀ṣọ́ ti wá rí wípé kò lè work èmi ò fẹ́ torí ìfẹ́ kí n gbàgbé ẹ̀sìn tí n bá wá torí ìfẹ́ tí mo wá lọ gbàgbé ẹ̀sìn ṣé o mọ̀ pé last last mo máa padà ṣẹ̀sìn o bó dẹ̀ ṣe ń wò mí èmi ò fẹ́ ṣẹ̀sìn o. sórí nọ́mbà one mi kì í ṣe fẹ́ àtijọ́ ọ̀rẹ́ ni wá nígbà tájọ wà ní secondary school so mi ò dẹ̀ dispute ẹ̀ pé a kì í ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ náà sì ni wá sọ wípé ọ̀rọ̀ ìfẹ́ tó ń sọ yẹn á ah, mọ come on kò lè work kò lè work kò lè work. Péjú Péjú Péjú I want you to know something yeah. láti secondary school títí dìsín you know I love you and I really love you kò ní nǹkan kan ṣe pẹ̀lú religion this is between me and you you know I love you and I want you to be my wife. o mọ̀ pé yẹn ò possible ṣé gbogbo nǹkan tí mi sọ látàárọ̀ ṣé kò wọ etí ẹ̀ ni. torí kò sọ ẹ̀ oh. ní ìgbà ìgbà. nígbà tí ọlọ́run tó dá mi tán ó wá fi ọṣẹ gbogbo ìhà mi. bẹ́ẹ̀ ni Khalid ni wo ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí tẹ́ bá mọ nǹkan tí mo ti fojú ẹ̀ rí ṣé ó ti máa má rí i. ẹ̀yin ẹ ṣe nǹkan tó ẹ̀mí mi sọ pé kẹ́ ẹ ṣe kẹ́ wá rí nǹkan tó lọ́run nílẹ̀ fún yín. tó bá ti jó náà ní bí ṣe third wife mo máa ṣe ẹ jẹ́ ìsún yín síwájú àlàyé. ok ẹ ṣe gan ẹ jẹun. wọ́n ṣe mí kúlùwẹ kúlùwẹ ìfẹ́ ọkàn mi ò ìfẹ́ rẹ ṣe mí tìrẹtìrẹ ìwọ láyọ̀ mọ́ mi látọ̀run wá ìwọ máa lẹ́ni bí ọkàn mi olómijọ já sọ̀rọ̀ ìfẹ́ rẹ ń dà mí lórí rẹ ìwọ láyọ̀ mọ́ mi látọ̀run wá ìwọ máa ní fọ́lọ́kọ̀ mọ́. Ọ̀dà fọ́lọ́kọ̀ mọ́ ẹ̀yin ni mo fẹ́ rí. ẹ bàdá mi wo ló fẹ́ rí tó ń bá lọ́kọ̀ káyọ̀ sáré bíi òkè olúmọ abúnkọ sábà pìtì bí àtàwọn gbìyànjú à ń jẹ́ sàyè ni kí ló wá kí wo bí ṣe ń gbọ̀n ṣé pé ń já ọ ni wò. kí ló fẹ́ sọ tó ń ga bí òkè olúmọ tó ń lókè tó ń lọ lòótọ́ kí ni kọ́lọ̀ pọ́blẹ́mù àbí wọ́n á rí pàápàá ìpèsè bí àtàwọn gbìyànjú à ń jẹ́ sàyè kí ló fẹ́ sọ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ padà síbi tó ti ń bo bí o ṣàlẹ̀ sí àrò padà bẹ́ẹ̀. wo tó bá fẹ́ sọ máa lọ kó para wà lọ́jọ́ mi ó yá jẹ́ máa lọ bí tá à ń lọ. kọ́dún iṣẹ́ ó yà wòlíṣà kò fẹ́ dáa fún ẹ. ṣó o sinmi ṣá ṣó o pé wọkọ ni mo wá rí madam ni mo wá rí ṣó o gbọ́ sí so ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí kò kò kò sáyẹn it's better you shut your mouth. madam kọ́ńtì lórúkọ ẹ o orúkọ ló sọ pé òun jẹ́. bẹ́ẹ̀ni sáà ṣé mo. ah orúkọ ló sọ fún pé òun jẹ́ kọ́ọ̀dì lórúkọ mi máa jẹ́ kọ́ọ̀dì lórúkọ ẹ kò ní dáa fún ẹ ṣé ni madam madam ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ o. ìwọ máa jẹ́ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ o. kò ah, sọ̀rọ̀ lẹ́nu mi àbí ah, wèrè olóyìn burúkú mọ̀kọ́ tí mo fẹ́ sọ ọmọ àlè olóṣì ẹ ọ madam sẹ́rí mo fẹ́ gbé yín débi tí ẹ ti dé rí. kí ni mo sọ fẹ́ parọ́ ni n bolo wèrè. o ti yẹn sìn madam ẹ wo bí o ẹ wo mi dáadáa ẹ wo inú ojú mi ṣé ń gbọ́ mi mo fẹ́ gbé yín débi tí ẹ ti dé rí mi rẹ̀ fẹ́ kẹ́ bọ́ lẹ́nu mọ́tò ẹ̀ rárá tọ́ sẹ́rí ah, bí kọ́dùn ṣe wà pẹ̀lú èmi amúra ni àjọ wa ni o. àjọ ah, níbo la ti mọ́ra. amọ̀ra ni o mọ́tò ta fi mọ́ra rí èmi ò mọ̀ yé ẹ̀rí mi ò dá ẹ mọ̀. madam àwa mẹ́ta lajọ ń gbélé face me and face you face me and face you lajọ ń gbé àmẹ́ta lajọ ń gbé ṣé ni pé bí kọ́ńtù ṣe wà pẹ̀lú strategy ni o. ẹ ayé ẹ fẹ́ bàjẹ́ ni ṣé kò fẹ́ lọ ta bá yé ẹ ni. wait wait wait wait no no no no my dear <laughs> sorry i don't want to mọ̀ òde understand ẹ̀ ṣó mọ̀ wòlé ti kú sí nínú orísìkún rẹ̀ tí ó ti wá kógun òdílé wọn ẹkùn ẹ̀ ló wà sórí wò ó bọ́ta sójà tí mo ní kó pèpè sójà kó wá gbélé yìí síta. no calm down ẹjọ́ ń gbé lóòótọ́ ni. níbo ni mo ti fẹ́ mọ wèrè ṣé mi àti amọ̀ra rí. Oh, o mọ̀ mi rí o mọ̀ mi rí o tún búrọ́ kọ́dùrì. Ah, fọ́tò tó yà fẹ́mi àti ẹ̀ta yàrá. ah òun búrọ́ kò dẹ̀ ní yẹ ẹ máa olórí burúkú iná àbúrò rẹ̀ ní ẹ̀ṣá kọ́ọ̀dì wọ́n sọ pé náà mọ̀ mi kọ́ọ̀dì kọ́ọ̀dì kọ́ọ̀dì kọ́ọ̀dì kọ́ọ̀dì tàjọ́ ń gbé gbìkéndé face my face yours èmi ìwọ pẹ̀lú ọgbọ̀nukẹ́ ọmọ mi ah, olórí burúkú tún dì náà ọmọ gbọ́lúkẹ́ ọmọ ah, gbọ́lúkẹ́ àmì ok madam ah. madam kẹ́ bá lè mọ̀ wípé madam kẹ́ bá lè mọ̀ wípé mi ìpurọ́ àní bàbá ìsàlẹ̀ tó jẹ́ CEO four one nine company. Ah! bàbá àdúgbò wa ni ó wà mí báyìí sì máa pè wá so òun máa fi ẹnu ẹ sọ wípé ó kè nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀. bàbá òfò ló ń gbàdúgbò yìí. bàbá àdúgbò bàbá àdúgbò ẹ máa bọ̀ ó ti ya wèrè ó ti ya wèrè ó dà pé ní taisa ìwọ ìwọ wa ló ń bọ ikọ́t ó ti ah, sínwín. kílẹ̀ sọnù tẹ́ ẹ dé kálẹ̀ ẹjọ́ kílẹ̀ yìí wá ń bíbà ta lè ṣe bàbá yẹn tó ń gbàdúgbò ni. òní dáfẹ́ ni. àmì. mi ò sọ pé ilẹ̀kùn máa mú ẹ lọ́wọ́ ó tán àbí kò tán ẹ ṣọ́ọ̀pù èlò dáyé èlò wèrè ara ẹ tá a bá sọ pé kó mu wá wàá sọ pé ẹ kò sí nǹkan kan lára ẹ ọmọ dáadáa ni tó ń tọ́jú mi time to time. ẹ wo madam èmi rán pè ní bàbá àdúgbò. Oh, yes bàbá àwọn boys. that is it. ẹ wo madam wọ́n fi ń ṣe business ni o ẹ ti gbọ́ wọ́n ń gba yín ni tòótọ́ ọ̀rọ̀ ni mo wá bá yín sọ yẹn mi ò sọ pé lẹ́kùn máa tó mú ẹ lọ́wọ́ aládàáni kan jẹ́ olè ọ̀kan ṣọ́ọ̀pì ló ń dáyé lò bẹ́ẹ̀ ni. ẹ wá mú nǹkan sìn ẹsìn ilé ìgbọ́kọ̀ lórí àlééfà ọjọ́ wo tí ìfẹ́ ti lé mi kúrò ibi àjọ kọlu wa àti wèrè yìí àtẹ̀yìn àtẹ̀mí náà ibi bẹ̀rẹ̀. ẹbí kankan pa wá. torí pé ẹ béèrè owó ìwọ ni mo fún yín lówó ẹ rí ìrànwọ́ kọ́tẹ́ ìdánwò yìí. ìsọtẹ́. Ah! mo rí kúnnù wọn ni. so èmi ni fátírì tí gbogbo yín wá tẹ tẹ tẹ wá ń gbá tẹ ń bù jẹ. transformer ni. ẹ ṣé mo dúpẹ́ yíò tó ṣe wáyé ò lè rí aláàánú. àmín. kí ló dé kí la gbé. pẹ̀lú ìlérí tó ṣe fún mi ládùúrú owó tó gbà lọ́wọ́ mi tí mo mú ẹ kúrò nínú gọ́tà mo sọ ẹ́ di èèyàn lọ́jọ́ kìíní àná tó ń sunkún káàkiri bí ẹgbẹ́rẹ́ bíbá ìṣó ìwọ́n sẹ̀tì mi ẹlẹ́dàá máa dá fún ẹ oníṣẹ́ oríire. àmì jésù. shut up. ẹ bá àwọn ìpè fún. tí màá ṣe kórí mi ò gbé tí màá ṣe pé kan tí mo wá tí màá ṣe kórí mi ti dàrú. ó <laughs> thank you àti bàbá òkè àti bàbá sọlẹ àti whoever you call yourself just leave my compound now. fọlájì ọ fọlájì ọ bàjẹ́ kò ṣe dúró jẹ́ ká lọ. ẹ lè kú rẹ ọgbà lè ṣe lọ́rùn ẹ̀yìn ẹgbàjẹ́ lẹ́nu sórí wọn. kò ní yẹ kò ní dá fún ẹ ọmọ àlè kò ní kọ́dì kò ní kọ́dì kọ́dì tó sọ̀rọ̀ ẹ̀ ní Samuel. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ló. babe we have to go. ọ̀rọ̀ ìfẹ́ ah. bí àdánwò lóyò. ó ti wà pé báyìí náà kí ló dá ẹ dúró. ó ṣe mí kúlùwẹ̀ kúlùwẹ̀ ìfẹ́ ọkàn mi ò ìfẹ́ rẹ̀ ṣe mí tùrẹ̀tùrẹ̀. okay ó wà okay. Khalid <laughs> ọkọ mi. ọkọ mi ó dà pé ó di mix up somewhere oh, i don't know. kò sí mix up níbi ọ̀kan ìwọ ni mo wá rí gbogbo ibi tí mò ń lọ ìwọ ti jẹ́ kó yé mi pé nǹkan tí mi wá kiri káàkiri ní ṣòkòtò wípé àpò ṣòkòtò mi ló wà so reason yẹn tí mo fi wá bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ tó ti ń bá mi sọ láti ẹjọ́ mo ti rẹ́dì pé láti dìyàwó ẹ̀ tó bá ní nǹkan tí mo ti sọ sẹ́yìn àbí ìwà kan tí mo ti rò I'm here to apologize. I'm sorry. So mo ti ready láti dìyàwó ẹ̀. <coughs> Okay. Nǹkan tó wà ní àpò ṣòkòtò ẹ̀yìn, ó ní wá mú mi báyìí. Babe, you're not saying anything. As in, oh, gbọ́ nǹkan tó ń Say something. Yeah. I talk. Um, Khalid. I won't tó máa gbọ́ ń sìn gbogbo àwọn nǹkan tí èmi àti Péjú máa sọ fún ẹ ó lè bí ẹ nínú eh. bọjọ nítorí Ọlọ́run má bínú ah. ó ṣorí gbogbo nǹkan tó sọ ló yé mi o pátápátá Khalid ó mọ̀ pọ̀ rẹ̀ mi tímọ́tímọ́ ni Péjú kò dẹ̀ sí nǹkan tó ń go through tí mi ò mọ̀ nígbà tí ó kọ ẹnu ìfẹ́ sí i gbogbo ẹ̀ náà ni mo mọ̀ ìwọ náà rán mi sí ó tún wá jẹ́ kí n mọ̀ pé tí péjú ò bá gbà o lè para ẹ̀ níbi tó nífẹ̀ẹ́ dé èmi wá béèrè lọ́wọ́ péjú pé ọmọkùnrin tó nífẹ̀ẹ́ báyìí ṣé ìwọ ò tiẹ̀ nífẹ̀ẹ́ rárá ni péjú wá jẹ́ kí n mọ̀ pé òun nífẹ̀ẹ́ but the only problem the only reason tóun fi sọ pé ẹ lè jọ wà ni nítorí religion òun jẹ́ christian ìwọ jẹ́ muslim èmi dẹ̀ sọ fún pé religion is nothing as long as tẹ́yìn méjèèjì bá ti nífẹ̀ẹ́ ara yín tẹ̀dẹ̀ understand ara yín ó tún wá jẹ́ kí n mọ̀ pé àwọn wòlíì òun wọ́n sọ pé ọkọ òun máa yọjú sóun lọ́jọ́ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ó dáa ṣé Khalid yọjú ó ní òun yọjú ó wá jẹ́ kó ní belief pé bóyá ìwọ kan èmi wá sọ fún pé à ah, péjú ó ò jẹ́ ká rò báyìí Khalid lè má yọjú but ó lè jó gangan lóko ẹ̀ ó dáa fún ní time díẹ̀ ìwọ lọ wo gbogbo àwọn nǹkan tí wòlíì sọ fún ẹ yẹn àbí gbogbo àwọn nǹkan tó ń rí gbogbo àwọn ìran tó ń rí sí bóyá lóòótọ́ ni ìyẹn la ṣe ta fi dá gbogbo ẹ̀bi ọgbọ́n jọ má bínú. oh babe. i'm so sorry khalid tó bá tó bá rò dáadáa wàá rí i pé gbogbo ìgbà tí a bá jọ wà àwọn nǹkan tí mo máa ń sọ fún ẹ. babe nǹkan kan ò gówó ẹ pẹ̀lú mi mo dẹ̀ mo ní ìdá àti clear ara mi wáyé tó ṣe jẹ́ pé every time tí n bá fẹ́ rí ẹ o máa ní ká wá sí hotel as in i, I don't know ṣé o ò fẹ́ wá sílé mi ni àbí mi dá tó i'm confused. Khalid báwo ló máa ronú bẹ́ẹ̀ yẹn o ò ṣe ní dá tó kò ń ṣe pé mi fẹ́ lọ ẹ o èmi kàn fẹ́ take time mi ni mo fẹ́ ká free pẹ̀lú ara wa and tá a bá fẹ́ free pẹ̀lú ara wa ìta náà láti lè ṣe gbogbo yẹn and besides èmi wò pé ah, ilé ẹ ilé mi ni anytime náà ni mo lè lọ lé ẹ o understand mm, but káti ẹ kọ́kọ́ get to know each other ká understand ara wa you know just to take our time ó tán. okay ó sọ kankan ni pé o fẹ́ ká free pẹ̀lú ara wa but each time tá bá ti wà together ó jẹ́ kí n fọwọ́ kan ẹ̀ i can't even go close to you i, don't, understand. Khalid o ò ṣe sùúrù fún mi ṣé orí rèèyàn tí mo jẹ́ yẹn i'm a very patient person mo máa ń like láti take time mi mi like máa rush nǹkan so ṣòro ìwọ ló ni mí o you own me mo ṣe pé bí àmọ́ ń gbára pamọ́ fún ẹ no and mo fẹ́ sọ pé orílẹ̀ nífẹ̀ẹ́ mi pé kò kàn ṣe torí pé kò lè get down pẹ̀lú mi ló ṣe wà pẹ̀lú mi. Eh? ok ok. ṣùgbọ́n ní sùúrù sí fún mi. <laughs> you know I'll do anything for you. Ọtí mo fẹ́ gbọ́ Okay. Oh no, I'm fine. I'm fine. Believe me, I'm fine. Are you sure? Yes. You should be fine now. I I am. I am. Okay. oh. As bíbo yẹn mi báyìí mo ní ah mo máa fi kíní ah no no no no kò could, kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ honestly má rò báyìí má wọrí má this time around money ní disappoint mo máa busy ni ẹ mo busy má worry. má pẹ́ later tí má sì wà less busy á sọ̀rọ̀ dáadáa all right thank you <laughs> o ṣe má bínú má bínú ó ní wàhálà wàhálà ẹ̀ pọ̀ ẹ wo mo wà òkè. nípa nǹkan kan sọ tẹ́lẹ̀ kó tó wọlé mi ìbáyà dé ọ̀rọ̀ tó sọ pé pásítọ̀ yẹn sọ kó tọ̀rọ̀ ni. Ah. yes na. ẹ kí ló tún sọ yìí nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn Désọ́lá nìkan ló lè bá mi ṣiṣẹ́ yẹn sórí ibi tí a plan yẹn gan dé hmm. mo fẹ́ kó gbé ìfẹ́ yẹn lórí everybody báyìí kí wọ́n rò bóyá wọ́n ń fẹ́ra wọn ni ikọ́ <laughs> sí mi ò bá ṣe bẹ́ẹ̀ ọwọ́ yẹn lè lọ mọ́ mi lọ́wọ́ nígbà tí pásítọ̀ dẹ̀ ti sọ wípé ó nìkan lẹni tí ọlọ́run yàn fún mi ṣé o mọ nǹkan tójú mi ti lọ́rọ̀ wa o àwọn ọkọ̀ yìí ni wo nǹkan tí mo fẹ́ ṣe náà nìyẹn Désọ́lá nìkan lẹni tí mo trust so kò sí nǹkan tó bàdí ń bẹ́ẹ̀. ó hmm. dẹ̀ ṣùgbọ́n pé kínní ìwà rẹ̀ sí. ah no no no no no no no ṣé orí Désọ́lá tó ń wò yẹn kò sí nǹkan tí ò lè ṣe láti múnú mi dùn. kò dẹ̀ trust ẹ. bàjẹ́ to that extent. ọlọ́run ah. mo trust ẹ. kò sí wàhálà. Hmm, pẹ̀lú gbogbo property tó ní ọ̀rẹ́ mi lọ́kùnrin kan wá ń ṣe yamayama ah, it is well. ah kí ni mo wá fẹ́ dá lára o hmm. mo ti gbìyànjú tèmi wọ́n fọlá jiyàn ni wọ́n fọlá jiyàn ni. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi gbogbo àkókò dá lágbára ọlọ́run èyí tó dá lọ́lọ́run dẹ̀ máa ṣe fún un. Hmm. okay. What's in a clear picture now? No problem. No problem. But you know what? Actually, èmi not try. Mo lọ sílé ẹ láìmọye ìgbà. Mo lọ láàárọ̀, mo lọ lọ́sàn-án, mo tún disguise. And uh, Desola, you know everything. <laughs> okay, okay. Dáríjì mi. Ṣòro èmi ò kì í ṣe ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ló dé and nítorí ọjọ́ ìní òun la ṣe fi ẹ́ pamọ́ péjú. mo mi ìfẹ́ rẹ̀ yìí dà mí lórí orí. ìwọ láyọ̀ mọ́ mi látọ̀rọ̀ ìwọ máa láyọ̀ fẹ́ ọkọ mi lómi jọ já sọ̀rọ̀ dà mí lórí. dirty room Paradise in dirty room Nígbà tí Ọlọ́run tó dá mi tán Ó wá fi ọṣẹ gbogbo ìhà mi can't do anything without you Your love is driving me crazy girl I love you deeply from my heart mushe mikulo weku